kú àtàrọ̀gbà ẹ̀ tí ẹ wò wá ọdọọdún bí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ẹ láti ríra lẹ́ẹ̀kan ẹ àti ríra lóòótọ́ <laughs> ẹ bí mo sọ fún yín mo níbi tí a ti máa rìkọ́dù ibẹ̀ náà ni a wà a wà láàrin ti bàbá mi àwọn náà ti wà ń bí lọ́jọ́ tuntun ní kí ni nǹkan tá a fẹ́ sọ nípa rẹ̀ ní ọjọ́ títún ní. nǹkan tí mo kàn fẹ́ràn ni pé ẹ wá ṣíà prógráàmù ẹ máa láìkẹ́ àkójímọ̀ ni ẹ bá ti ń kó ìjímọ̀ ẹ bá ti dé ẹ sáà máa join ẹ máa ẹ bá wá ṣíà prógráàmù yẹn náà ni kí la fẹ́ sọ̀rọ̀ lórí lórí lọ́jọ́ ti tòní ẹ rọ̀ṣà torí àwọn tó kọ̀ wá fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín fún ọ̀nà ẹ̀ àtúnwò. orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì fún gbogbo olú Ògbómọ̀ṣọ́. ó dà ẹ ṣeun bàbá àkè ẹ ká kọ́kọ́ kí yín pé ẹ kú múra àwọn èèyàn ti ń pè mí pé àṣẹ lóòótọ́ ni ẹgbọ́n bàbá ń bọ̀ ní France ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ káwọn èèyàn gbọ́ ẹ látẹnu yín ẹ gbọ́ ṣé lóòótọ́ òun ni ẹ ń bọ̀ ní France. ẹ ló gbọ́ ọlọ́run tó ní à lọ sí France lágbára ọlọ́run bá a ṣe ṣe ọ̀sẹ̀ kan péré ní Eh, Côte d'Ivoire náà látún ṣe ọ̀sẹ̀ kan péré ní France náà lágbára ọlọ́run ṣùgbọ́n àkàfẹ́ sí France yẹn láláriwo ni ikú Abidjan tí mo lọ yẹn ráàyè sinmi ń bẹ̀rẹ̀ àdá mo fẹ́ sinmi díẹ̀ kódà mo ṣe jọ mẹ́rin tàbí àyè òsì ni ó yẹ kí n lò tó sùn kan náà nígbà wọn ni n dúró lábíjẹ náà ká kí n lò sùn méjì àbí kí n lọ̀sẹ̀ méjì mo ní sáyé ilé òsè filẹ̀ ọ̀hún náà á lọ̀sẹ̀ kan torí ọ̀fẹ́ bá wà á jọ lọ àtàwọn tíìmù wa náà ni bí Ọlọ́run bá fẹ́ fi ẹ bá sì jẹ pé àbá wò pé ká lè bá aráyè sinmi àwọn ọ̀gbọ̀dá sí. Mm-hmm. èmi náà ti sọ fún wọn mo nígbà tá a la bí gan mo ní mo sọ fún wọn pé tó bá ṣeé ṣe o wọn ò rí mi mo nígbà mm. tó dẹ̀ ṣeé ṣe wọn rí mi eléyìí náà ṣùgbọ́n torí kí bàbá mi pé kí wọ́n lè lọ ọ̀sìn mi adúrú wàhálà tí wọ́n ti ṣe ní nàìjíríà ṣùgbọ́n gbogbo ẹwọ́ tó wà France tó wà lágbègbè rẹ̀ èyí ò ní ọmọ yọjú sí wọn o àbí tá bá yọjú sí ṣé wò ní wò ní rí ni bí èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún. èèyàn pọ̀ náà nù. méjì mẹ́ta wà. èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún náà ni. ọ̀dọ̀ ọlọ́run kọ̀ wá mọ́ sí. Hmm. ẹ̀yìn kéèyàn kan ààrẹ sì díẹ̀ bí ọ̀sẹ̀ kan. gbọ́dọ̀ wá já sí pé èèyàn méjì mẹ́ta tẹ́rù ọ̀bà pọ̀ jù hmm. torí àwọn nǹkan tá a mú lọ́wọ́ nǹkan tó jójú lówó kọ̀ọ̀kan ni hmm. kì í ṣe fún gbogbo èrò rẹpẹtẹ. kì í ṣe fún gbogbo nǹkan tó àwọn èèyàn tó jẹ́ kìmí Hm, hm, tọ́jú ojúlówó kọ̀ọ̀kan tó lè wúlò fún àwọn tó wà níbẹ̀ hmm. nla kan mú lọ́wọ́ díẹ̀ díẹ̀ hm. alẹ́mi làwọn èèyàn ni mà á alẹ́mi làwọn èèyàn ni mà á sáré ẹ bá ṣe ń dé báyìí á dúró dé ní airport ni ẹ bá ti dé láti máa fi mọ́tò gbé ẹgbẹ́ dáko o tẹ́ ẹ mú wá èmi ni ẹ kọ́kọ́ fún tá a bá ti dé láti ibibẹ̀ yẹn a tún kù múra ti London náà kọ́ ni káyọ̀tẹ̀ máa sọ fáwọn ará London kalẹ̀ bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ni pẹ̀lú ògùn ẹrẹ tó kó àmójú ẹ ti ní mọ sọ fún ní àwọn èsì bébì ó sọ akínyín gbogbo ọmọ nàìjíríà rìn ká kínyín fún ti ọ́fíìsì tẹ ẹ ṣẹ̀ṣẹ̀ tẹ ẹ ṣẹ̀ṣẹ̀ ní ní ṣé London la fẹ́ pé ṣé London ni. kátà ah, ti pè mí kan. Eh, eh, ní London sí Paris kọ́ nìyẹn ni. France ni France ni France ni Paris. UK là ń lọ ní eh, láti díẹ̀ láti darí dé. Eh, ẹ bá ti dé UK yẹn UK la ní ọ́fíìsì sí àbí eh, UK ní ọ́fíìsì tuntun ilé ìgbé ni ti Paris. ẹ ti Paris yẹn ilé ìgbé ni hmm. àwọn àmì àwọn èèyàn ní ká kí pé èèyàn ńlá ń ló ṣe nǹkan ńlá. Ah, Ọlọ́run ni ńlá o Allahu Akbar Ọlọ́run ló tóbi jù. bàbá jẹ́ ká sọ bàbá hmm. tó wá pé èèyàn ló wà nípò tẹ̀wá ẹni irú bá ṣe wá bíbí ọlọ́pàá márùn-ún aṣọ ràǹdì wa ọlọ́run ní máa ń sọ ẹrú ẹ kí n mo ní tọ́lọ́pàá máa sọ mi hmm. ẹjọ́ ọlọ́pàá ọlọ́run máa sọ mi. ọlọ́pàá ah, ọlọ́pàá hmm. ọlọ́run rẹ̀ lágbára jù. làwọn ni àdúrà jẹ́ máa sí fún bàbá wa ọlọ́lá jùlọ emir àti ìlú Ìlọrin wàláwò yá sí múká mínà hmm. náà ayálùkọ́ ni wàláwò yá sí múká mínà náà wàláwò ọlọ́run dájúdájú ọlọ́run ni wá ò bẹ̀ wáwò láti wù ni wàláwò ọlọ́run dájúdájú ọlọ́run yà á sí múká mínà náà yóò máa fi sọ rẹ̀ sọ ẹ́ hmm. nínú náà nínú gbogbo aburú téèyàn máa ṣe fún yẹn lọ́sàn ni lóru ni ẹ lọ jígbé ni ẹ lọ ṣàbúrú fún ni ẹ ṣàṣì ni wallahu yasimuka nínú náà. ó dà ẹ ṣeun bàbá àdúpẹ́ àbọ̀ hmm. ọlọ́run hmm. yóò máa bá gbogbo wa bí yòókù ṣe ń jẹ tọ́lọ́ àbá àwọn èèyàn pè mí tẹ́lẹ̀ bá máa pè mí ọmọba mo jẹ gbèsè títọ̀ bá máa pè mí gbèsè pọ̀ mo wá mà wá béèrè lọ bàbá pé bàbá kí ni nǹkan tó ń fa gbèsè kí la ń pè ní gbèsè. Hmm. mo dárúkọ mi lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní ọmọ yín alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo fi ọlọ́run ọba tó ga jù nínú ọlá rẹ̀ hmm. mo fi kí gbogbo tó lórí tẹlẹ́mù tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ àtọmọdé àtàgbàlagbà pé a kú déédé àkókò yìí o olúwa ò ní fi wá lẹ̀ o ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àdúrà wa yóò gbà ọlọ́run lódìmọ̀rì yóò sì bá wa ṣe ẹ̀yin bàbá wa nínú olúwa tó jẹ́ kírísítẹ́nì mo kì í pẹ̀lú àlàáfíà ọlọ́run kan máa bá yín o ó hmm. sì kí gbogbo àwọn mùsùlùmí náà pé assalamu alaikum wa rahmatullahi wa ó sì kí gbogbo àwọn bàbá wa níbílẹ̀ tẹ́ orí adé hmm. wípé kábíyèsí yín o mo sì ń ṣe àdúrà fún yín pé orí adé yóò sọ yín dalẹ̀ o hmm, ẹ ní kúsàgbèdègbè ní méjì ayé yìí o àṣẹ abiṣẹ́ programu yìí àṣẹ ò ní kú sí lẹ́nu torí àṣẹ a máa kú sọ́ba mi lẹ́nu hmm. nígbà tí ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ hmm. ọba mi a máa kú ṣáájú àṣẹ rẹ̀ àti méjèèjì tí mo sọ kankan ò ní ṣe yín bẹ àṣẹ yín ọba yín dalẹ̀ ọlá yín ọba yín dalẹ̀ ọlà yín ọba yín dalẹ̀ torí ọlá tó yàtọ̀ sí ọlà hmm. Ọlọ́run Olódùmarè ò ní fi kọkàn wọn gbogbo wa bẹ gbogbo ẹ̀yin oníbílẹ̀ mo kí yín wípé eriwo yà hmm. eriwo fan hmm. ìṣòro ọ̀pẹ̀lẹ̀ ẹnlẹ́ o tọ mo kí yín o àdúrà wọ́n gbà o gbogbo ẹ̀yin tẹ́ jó níṣègùn náà wà ní omi ṣàṣègùn o kéwì ọmọ jẹ́ o òkè ológbe o òkè ológbe ọmọ dáhùn o ìwé ọmọ jẹ́ fún wa o àìsà ó jẹ́ o sísà ọmọ jẹ́ o egbò ojúṣà fún wa egbò ojúro ohun tá a bá fi sùn yóò máa bá o torí kò sẹ́ni olóògùn lẹ́yìn ọlọ́run hmm. ọlọ́run lolóògùn hmm. a fi àsìkò yìí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ta ni ń jẹ́ gbèsè. Hmm, kí ló ń jẹ́ gbèsè. Hmm, àní ẹmọ ìgbìmọ̀ àwọn ta ni ń jẹ́ gbèsè gan. ta ló ń jẹ́ gbèsè. ti jẹ́ èèyàn jẹ́ gbèsè. Hmm, ta ló ń jẹ́ gbèsè. ta ni sì gba gbèsè aláwo ni ọlọ́run ni. ìwọ tó wà ní òkun gbèsè lọ́wọ́lọ́wọ́ gbà pé ọlọ́run ó kódà bá a ṣe wáyé yìí. máa ṣàṣẹ o. bí ọ̀rọ̀ bá dà wọ àtẹ̀yẹ̀pọ̀ tó wù rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ Kama kaman tadinu tudanu kaman tamale tujusa wallahi bi man tamalu ya ni khabir man tadinu tudanu bó bá ṣe jẹ gbèsè la ṣe gbà lọ́wọ́ olùgbèsè lọ́wọ́ rẹ̀ fún gbèsè tó jẹ lọ́wọ́ hmm wa kaman tamale tujusa gbogbo wa tó bá wù láyé tujusa dédé ẹ̀san bẹ́ẹ̀ náà la ṣe fún ọ hmm àmọ́ wallahi kò rí Ọlọ́hun dájú dájú hmm khabiru ọba tí fún yan ní ìròyìn tó bá ti gbàgbé ni ọba olùbéèrè ni á béèrè béèrè lórí ìwà tó ti wù sẹ́yìn pé bó ló ṣe ṣe yí ẹ̀sán rẹ̀ rí hmm. nínú ta màlúù náà sí gbogbo ìwà tá a bá wù láyé tó náà kọ́ ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ká wá bọ́ sọ́dọ̀ wọn kí ni jẹ́ gbèsè hmm. wọ́n ní owó wíníwíní hmm. owó wíníwíní ìní bí gbèsè wá ló bí gbèsè wá gbèsè gbèsè ló gbá bá a sùn san àìsẹ olúwo fákan ni olúwo fá kan ni hmm, olúwo fá kan ni hmm, hmm, ṣe rí nílẹ̀ Yorùbá àbá wa gbàgbọ́ pé nítorí gbígbèsè wa pọ̀ fún yàn àfọwọ́fà máa gbígbèsè wa fún yàn nípa kéèyàn máa ṣiṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ ọ̀yàn tí ọ̀rọ̀ mọ́ àmọ́ gbígbèsè wa àwọn ayé a máa fi gbèsè so èèyàn hmm. ayé a máa dáyàn gbèsè o hmm. kódà tó bá mọ èlé òní mẹ́rọ̀ àṣẹ kan bẹ tí yẹn bá pè ọlọ́run lódùmarè mẹ́jà rẹ̀ nítorí ọ̀sà tí ó dojú rẹ̀ kọ́ wá o gbogbo ẹ̀yà àgbà owó tẹ́ ẹ mọ̀ ń pa rẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí n sẹ̀yìn o orí ọmọdé kékeré kì í ní iná ńlé kó ní kìtìtà hmm. kìtìtà mọ́ jóun ọlọ́run ní fi iná burúkú jó gbogbo wa mẹ́yìn bá ṣe àwọn àgbà owó àwọn tó dá nǹkan mọ̀ wọ́n mọ àṣẹ tí wọ́n pè náà bá bù ní ẹ̀rìn báyìí ni lójú kọ́tà tí wọ́n bẹ̀rẹ̀ pé tí wọ́n bẹ̀rẹ̀ dákọ̀ yé èèyàn sí ní ẹgbẹ́ dákọ̀ èèyàn sí ní ẹgbẹ́ dálẹ̀ tó tó ọdún kan gbèsè tó lé àrè oúnjẹ kò bá jẹ́ pé bílíọ̀nì àní yóò fi gbèsè lẹ̀ sáyé lónìí. yóò fi gbèsè lẹ̀ fáyé lónìí. yóò múra kò ní kú bí aṣọ rẹ̀ wà. àṣàṣì burúkú ni kò sì ní ìyẹn ní kankan ju pé kí wọ́n kàn kó yé pé ojú àgbàrá kí wọ́n sì pè fásí kí wọ́n sì dálẹ̀ bí ìbáṣepọ̀ lọ́ máa ń bẹ lóyìn dáadáa torí bí ọba tún ní olóògùn oní àjẹsára hmm. tó o bá kọlu àwọn ajuni lọ wọn a máa báyàn wí o. wọn máa báyàn wí. Ah, kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bàbá èèyàn mẹkáníìkì ni. bàbá èèyàn mẹkáníìkì ni bàbá rẹ̀ mẹkáníìkì ni. Hmm. òun náà láti kéré tí o ti dàkàn mọ̀ ní ti aṣọ rẹ̀ ti ń dọ̀tí ti ń dọ̀tí mẹkáníìkì. ọwọ́ hmm. akọ́ṣẹ́ náà tó wà lọ léèwé ó tó wájú ìfẹ́ ṣe ṣe mẹ́ ó ti ṣe mẹkáníkà. sẹ́mu ah. kó ìrírí ti bàbá rẹ̀ ń bẹ́ńbẹ́. ó bẹ́ẹ̀ ni ètò náà tún lọ kọ́ ó tún wá lọ sí skul rẹ̀ ah. irú eléyìí hmm. kì í ṣe pé ọkàn wa máa sọ̀rọ̀ mọ́tò lójú rẹ̀ ìsọkúsọ yóò kàn máa wù ọ báyìí hmm. àbí tó bá kọ́ mẹkáníìkì lórí rẹ̀ pé òdìdá ah, hmm. <laughs> kásọ̀ rẹ̀ ọ̀pọ̀ mọ́ bíi ti mẹkáníìkì tóró ti yàtọ̀ téèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ayé ni o ayé ń bẹ èèyàn wà o ayé ń bẹ o ayé a máa dáyàn gbèsè ayé a máa dáyàn ní gbèsè bẹ́ẹ̀ ni ọ̀nà kanu tí wọ́n fi dáyàn gbèsè tí yẹn bá kọjá ayé ẹ lọ́dọ̀ àwọn ajuni lọ tó má rò pé kò sírù rẹ ìwọ ló ló àyíyájú sọ́jọ̀ gbọ́n gbogbo tó ló ń wá wulẹ̀ kó ní tó bá wulẹ̀ àyíyájú sọ́jọ̀ gbọ́n o ẹ mẹ́sìn mi gbọ́ o ìmọ̀ pé oríṣiríṣi o tí wọ́n ń pè ní ọ̀jọ̀gbọ́n yàtọ̀ hmm. sí pé àjọ nímọ̀ papọ̀ gbogbo wa lè jọ nímọ̀ gbogbo wa lóògùn hmm. gbogbo wa lè gbogbo wa kọ́ à gbìyànjú ṣùgbọ́n àwọn kan wà àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jọ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àgbàlagbà nínú mọ̀ hmm. eh, àgbà àwọn àgbà ẹ̀mí pé tí ń pè ní tá ń pè ní ìmọ̀ kò dàbí iṣẹ́ ọlọ́pàá tàbí hmm. kápẹ́ iṣẹ́ sójà tí ó ní rank táìpẹ́ bẹ́ẹ̀ sájẹ́ǹtì ní iṣẹ́ ọwọ́ kálukú ló mọ̀ fi hàn so hmm. ọ̀jọ̀gbọ́n sì mẹ́ra rẹ̀ ó sì mọ ọ̀jọ̀gbọ́n ẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n mọ́ra rẹ̀ ó ah. dẹ̀ mọ ọ̀jọ̀gbọ́n ara <laughs> ẹgbẹ́ rẹ̀ ni ọ̀jọ̀gbọ́n fi máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ìbá ṣe hmm. pọ́rọ̀ bá di gbangba ọjọ́ gbọ́kà tó bọ́ sórí afẹ́fẹ́ kọ́mọ lérí oògùn yóò le díẹ̀ fa hmm. ọ̀jọ̀gbọ́n gidi mọ̀ ń sọ ọ́ hmm. ẹni tí nǹkan yé ẹni tí nǹkan yé ni bí àṣà àwọn bàbá wa oníṣu fún wa lọ́mọ inú ilé ìdí kankan wà tí wọ́n jẹ́ pé inú ilé lòun wà kì í ṣe ta yóò fi ní di bẹ̀bẹ̀ lójú ẹni tí ọ̀gbọ́n tó yàn ẹ gbádùn mi dáadáa ọ̀jọ̀gbọ́n yàtọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ àfa wa kí n tó ṣẹ̀ṣẹ̀ lọ bí olórí babaláwo kọ́fà ẹ ẹ gbádùn mi dáadáa. mo ń gbádùn yín bàbá. ó jẹ́ kí n mọ àṣírí ayé lọ́nà tó pọ̀. Hmm, àṣírí ẹ mọ àṣírí ayé lọ́nà tó pọ̀. Hmm, wípé ọlọ́run ò dá ilé ayé kó fi ẹsẹ̀ kan gbé dúró hmm. ìṣẹ̀ṣẹ̀ kan nílé ayé yìí ní ìtìlẹ̀ ayé fi tilẹ̀ pọ̀. tó sì jẹ́ pé mímọ̀ sí ọlọ́run ní gbogbo ẹ̀. mọ́tẹ́kì sùtú mi ń wọ́rẹ́kàtí ńlá yàrá mọ́ ewé kan ò lè jábọ́ kọ́lọ̀ mọ́mọ́ sí. kọ́lọ̀ mọ́mọ́ sí. tẹ́ ẹ bá súnmọ́ babaláwo dáadáa ẹ̀rí kí mo ti wọ́n sọ̀rọ̀ kàlùwà lọ́wọ́ dáadáa mo ti bá súnmọ́ babaláwo tí babaláwo bá dá ifá ifá kan lẹ̀ tí bọ́dà bọ́sọ̀ pẹ̀lẹ́ ni wọ́n bá dá bó ṣe pé wọ́n kó fẹ́ ẹyẹ dání hmm. tí wọ́n kó kẹfà jìnnà dá tí wọ́n bá tẹ ọ̀nà afáàlẹ̀ tó jẹ́ pé òtúá méjì lọ jáde òtúá méjì ẹ odù tó bí Islam hmm. hmm. o ìmọ̀ fáwọn òpè méjì ebè tí wọ́n fi máa bẹ́ẹ̀ bá ti jẹ́ abaláwo gidi kò rújú hmm. ò lè mọ kí ò lè dọ́ bàrà lẹ̀ fún mi kọ́ mọ kí òfun kí mo mọ̀ pé ìṣe abaláwo ìfọ́ ọ̀pẹ́ rẹ ló ń kì. Hmm. ìfọ́ ọ̀pẹ́ rẹ ló ń kì. ìfọ́ ọ̀pẹ́ rẹ ní kì hmm. èmi ṣe abaláwo ṣùgbọ́n oníṣègùn ni bàbá mi ọdẹ sì ni èmi yẹn sáfà ṣùgbọ́n mo kéwú dáadáa débi pé ó lójú nǹkan tí èèyàn lè fi máa rú mi lójú díẹ̀ mo sì jókòó ti àfà mo sì ṣe babaláwo Hmm. ṣùgbọ́n àgbọ̀mọ táǹtà àti àbá mi kọ́ mi àti bí àṣọ bẹbí ẹ̀jẹ̀ gbòjó kò tì ó sì yé mi mo lè fi gbẹnu sọ̀rọ̀ torí pé sẹ́ bàbá mi ni lèmi hmm. fi sọ pé òun júbà kan kì í kú sórí ìbà hmm. bàbá bàbá mi àti bàbá mi ìbà rẹ o lẹ́yìn ìgbà tí bá ti júbà ọlọ́run tí mo sì ju bẹ́yìn ẹ̀tàn ó sì ń dùn mí ṣe. so tó ní nǹkan ni pé tí mo bá dá ifá yẹn lọ́sọ̀ bá jẹ́ òtúá méjì gbogbo àwọn aláwo kódà àwọn aláwo bí a máa abala omi àlọ sàlùwàlá. ẹlòmíì sì ń sàlùwàlá wọn nígbà wọn forí kalẹ̀ pé la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam allahu akbar allahu akbar ẹ̀mẹ́ta ni wọ́n wí. ẹ̀mẹ́ta ni wọ́n wí. gbogbo babaláwo ilé ayé gbogbo babaláwo tí wọ́n bá dá òtún àméjì tí wọ́n bá ṣe sallallahu alayhi wa sallam kì í ṣe babaláwo. kì í ṣe babaláwo. ìní ẹnu àáfàá kan ọ̀gbá kó ní babaláwo kan wọná. Hmm. nìkan ń ṣẹbọ yọ wọná ṣé òwò àtọ́lọ́jọ́ ṣèpàdé ni. Hmm. a máa pé gbogbo àwọn tí wọ́n gbọ́n ló fòfò ọ̀hún sí hmm. kí lọ́wọ́ èèyàn tiẹ̀ mọ̀ tí ń jó fò hmm. àbí ọba kọlọmọ ẹ kó fòsè wa. ọlọ́run níjà ṣòfò ẹ̀mí àní ṣòfò ara wa bí ẹ bá ṣòfò àlùkìyàmọ̀ ló ṣòfò. èmi ti rí àwọn àgbàlagbà tó bí abaláwo gidi tí a sì lálàtà sí ni pé wọn ò jìyà lọ́rùn. wọn ò jìyà lọ́rùn. àwọn abaláwo tó kọ̀ wá ní tó wọn mọ fáyọ hmm. wọn gbà yẹn lẹ́ni. àwọn àbátí gbọ́dọ̀ àkànní ọ̀kẹ́ òkè jẹ́ torí àgbàkodò àbábaláwo gidi tí wọ́n bẹ́ ń gbà náà àwọn àgbàlagbà ni wọ́n àwọn ọmọ wà láyé nìsín àgbàlagbà ni wọ́n nínú ẹ̀kọ́ fáwọn ti dàgbà lójó rí hmm. bàbá tí one thirty one forty kíni wa hmm. bàbá dáfà kí n tó mọ̀ kí àbá òwe ju ọpẹ́ ní bá ti dáfà lẹ́ẹ̀ bá ti kí oríṣi méjì báyìí ni wọ́n sọ pé ntọ́ bá wà rè ntọ́ bá wà rè ti jù ntọ́ lọ́n fẹ́ ṣe lórí ẹ̀mí hmm. àwọn àgbà ní bẹ́ńbẹ́ kíní kan èyí ò ní gbọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n kó mọ̀ gbọ́n tí mo tí ara ṣàlàyé fáwọn èèyàn èyí ò ní gbé ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n kó mọ̀ gbọ́n ṣe wá rí ẹ̀gbọ́n rẹ̀ mọ àdánwò tó bá àwa èèyàn láyé. bẹ́ẹ̀ni mo fẹ́ mọ bàbá ẹ ṣeun irú bẹ́ẹ̀ mi ṣe wà nísìn ká ní pé ìṣègùn lásán mọ́ kọ́ tí ọ̀rọ̀ fàwùjọ ni tí mo wá kàn dé babaláwo pé hmm. tí wọ́n ṣe ọ̀dà wọ́n rí èṣù wọ́n rí ògún wọ́n ṣe kíní tó ṣe àgbẹ̀ ẹ̀sìn. torí pé ni. torí èèyàn mọ́ ni nǹkan parẹ̀ níṣẹ́ báyìí níṣẹ́ mi ṣe abaláwo èyí tẹ́mi jogún lọ́la bá mi bàbá mi níṣẹ́ mùsùlùmí ni máa ń kírun hmm. èmi náà ń kírun hmm. sùlẹ́mẹ́nà wọn sọ mi ló kọjọ́ kẹjọ gẹ́gẹ́ mo sọ́ra mi sùlẹ́mẹ́nà sùlẹ́mẹ́nà ló kọ mi gbọ́ àwọn àti wọn kọ mùsùlùmí wọn ń jẹ́ àwọn ẹ̀gbọ́n mi wọ́n wá ń kọ mùsùlùmí gbogbo wọn jẹ́ bàbá tó bàbá mi ẹgbẹ̀jẹ́ àgbà tó já lágbára àgbà gangan tó ọlọ́run lò fún wa ní ìdílé wa Gbàdàmọ́sí bàbá ẹgbẹ́ ní jẹ́ hmm. àwọn ẹgbẹ́ ni àwọn funfun òde ọ̀run hmm. bàbá tó bàbá bàbá mi Gbàdàmọ́sí bàbá ẹgbẹ́ ni Badmus ní jẹ́ ee eh, bàbá ẹgbẹ́ ni wọ́n lábẹ́kúta hmm. ní ọ̀nà ilẹ̀ ọ̀họ̀rí náà ni wọ́n gbé ibẹ̀ ni wọ́n ti wọ́ ẹgbẹ́ náà dáàdì wá sí tí a bá mi kúrò láyé èdè Abẹ́òkúta ní sọ lẹ́nu èdè ilẹ̀ ọ̀họ̀rí náà ni wọ́n sọ ilé jẹ́ ìmọ̀ ewé ni ó kọ wọn lọ́hùn àti níbí Hmm, sórúkọ ọ̀tọ̀tọ̀. ewé yàtọ̀ síra àwọn ọkọ̀ tẹ́ ń pe ewé yàtọ̀ kódà ọkọ̀ táwọn ẹ̀jẹ̀bú ń pe ewé ó yàtọ̀ sí ti Yorùbá hmm. gbogbo àwọn ọ̀nà ẹ̀jẹ̀bú wọn da ewé mi pé mbẹ̀ tá a sì ní mọ̀ lápòjúwe nísìn àwọn akọ̀wé kan lórí ají ewu tẹ́ bá ń bẹ̀rẹ̀ síra lẹ́fẹ̀ẹ́ lórí ají ewu wọn làwọn ọmọ àwọn akọ̀wé kọ̀ jọlọ́tí àpèlè rẹ̀ ní kò mí ẹlòmíkùn lájí eyín ají eyín eyín ewé rẹ̀ ní kò mí tó tó náà kọ́ ni pé bí àwọn ewé ṣe wà lọ lórúkọ tí kálukú ń pè nìyẹn amẹ́mọ̀kànsọ hmm. yẹn ni babaláwo gidi tí àáfàá tí ọlọ́run tí ìbá ṣe pé àáfàá tí ọlọ́run bá kọ́ mọ̀ á ṣe lọ́dọ̀ babaláwo tó bá yájú sí babaláwo tí babaláwo wá pé àásán burúkú sí létí kò ní sunlé ayé jọ náà. kò ní sunlé ayé tí hmm. wọ́n lè pe nǹkan sí yàn létí kó dẹ̀ mọ́ sunlé ayé lọ́jọ́ náà. wọ́n ò ní gbé tirẹ̀ kalẹ̀ gọ́mọlẹ́wọ̀ kan náà wọ́n pè sí pàkọ́ rẹ̀ yóò sì kú dànù ìfowópamọ́ bẹ̀dá. Ah ọlọ́run mọ̀ mú wa mọ́ mọ́ jẹ́ ká tọ́ láti àti aṣọ ọ̀kà mọ́lẹ̀ bá a bá ti aṣọ ọ̀kà mọ́lẹ̀ kéèyàn náà mọ̀ yàjú sẹ́ni ó jù lọ. Hmm. torí bẹ́ẹ̀ kọ́ fá tó le ẹ̀ ní mẹ̀rọ ẹ̀ owó Yorùbá ni bẹ́ẹ̀ hmm. kọ́ ọ̀gùn tó le ẹ̀ ní mẹ̀rọ ẹ̀ ayé ni ń ṣe irú eléyìí hmm. ó sì ṣe ẹ̀rọ rẹ̀ fún wọn eléyìí àìsàn ara ni ó sì wá agomo rẹ̀ fún wọn eléyìí àìsàn ni oṣù gbìyànjú lọ́dá àìsàn yìí sára tẹ ẹ sì lo oògùn àrùn sí mo ti wà níṣẹ́ babaláwo kàkọ́ mọ́ sí ṣègùn babaláwo tí bá ti ń gàgò mọ́ ṣègùn lọ́kọ̀ o ọ̀pápọ̀ hmm. ṣègùn kò nídìí bóyá à ń bọ òòṣà kankan hmm. bóyá kó ṣègùn ẹsẹ̀ máa rí oògùn máa rí ọ̀tọ̀ bá fẹ́ rí fúnra ara tiẹ̀ ló kù hmm. ìṣègùn ìṣe iṣẹ́ ni bá a bá ṣe gbóṣègùn iṣẹ́ ni kò papọ̀ mọ́ra wọn babaláwo ẹ̀sìn bílẹ̀ ni kò papọ̀ wọn. títí dàbí dókítà náà. ṣé ẹgbẹ́ kò papọ̀ káàbáwó sì lọ pẹ́ tàbí kí wọ́n dábò gbogbo olú. Hmm. iṣẹ́ ọdẹ nìyẹn iṣẹ́ ọdẹ nìyẹn bàbá mi máa dáàbò gbogbo olú bí ìlú bá fẹ́ le àwọn bàbá wa ni wọ́n ké sí so bí ṣe àmọ́ sí yàtọ̀ sí babaláwo yàtọ̀ sí babaláwo bẹ́ẹ̀ ni tọ́ oníṣègùn lè nílò ìdàlọ́ babaláwo babaláwo lè nílò ìṣàwọn oníṣègùn báwọn àfáà náà ṣe máa nídìí ìdàlọ́ oníṣègùn nínú hmm. ọ̀rọ̀ sí lọ́wọ́ social media tí àwọn àwọn oníbìlẹ̀ ọ̀bọ̀ jáde àwọn oníṣẹ̀ṣe àwọn àfáà kan máa wádùn àwọn ìṣe nǹkan tó dáa bí ìgbà tí yẹn ń faṣọ yẹ aṣọ àṣírí ya mọ́ ayé lára ni káfá kan wà pé ah, bàbá ọlọ́sà kan wáyé náà lọ́wọ́ sọ́dọ̀ pé sì ni ọba dẹ́dà òpè méjì hmm. èèyàn máa bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ láti bá àyàn bẹ̀ lọ́hùn ọlọ́hun nìkan ni àlàháyú kálọ̀kẹ̀ yùmù ọba àlàyé ni kò sẹ́ni tó fi jọ hmm. tí ó wà láyé títí la bàbá mi ti kú bàbá mi náà ti kú hmm. ọlọ́jọ́ mi gbogbo ọgàn náà ni alọ́jọ́ kan náà ni ọlọ́hun èkú àlàháyù ni ọba àlàyé ni alọ́kọ̀ yùmù ni ọlọ́hun ọba olùdáwà ni ọdádúró ni alkiyamu ìnàfsì ó dádúró fún ara rẹ̀ ni kò ní bá rẹ̀ lọ́wọ́ lọ́sọ́dọ̀ nìkan kan àwa èèyàn àmọ́ nílò ìrànlọ́wọ́ ara wa babaláwo nìyẹn lọ́wọ́ ṣègùn ṣègùn ó nìyẹn hmm. hmm. lọ́wọ́ babaláwo babaláwo nìyẹn lọ́wọ́ àfáà àfáà ó nìyẹn lọ́wọ́ babaláwo àfáà tẹ́lá lọ́wọ́ ní ìdìyàn lọ́wọ́ babaláwo ara ẹ̀ ní ta ọlọ́run èdè ni. Hmm. ara ẹ̀ ló ń tán ọlọ́run èdè ọlọ́run èdè ni tọ́lọ́mbà dé ọlọ́bẹ̀ fi ẹja mọ sàdúà ọlọ́run mọ́ fi ra rẹ̀ hàn wá lọ́nà òdì mọ́ fi gbàgbọ́ tí wọ́n fi àdánwò tí ó bàbá wọn wọ́n fi kàn wá ọlọ́run wọ́n fi kàn ọmọ wọn ọlọ́run wọ́n lọ agbára tó fi ń bẹ lọ́run àdánwò tí ó bá wa láti dààmú ju ọgbọ́n ọlọ́run méjì ọba gbogbo wa gbogbo àwọn tó kàn kọ́nà àwọn ọlọ́àjọ kan sọ̀rọ̀ kò pé méjìlá lẹ́ kọ́nà bá wọn mú kú. ẹni ọ̀rọ̀ bá ọ̀gbọ̀n hmm. tó bá tilẹ̀ tí bá ń wí yìí tí ń bí yìí tó fi wá àsìgidì lẹ̀ tí kà ń bú rẹ̀ kò rí ìrírí ni kò rí ìrírí ni ẹni olóòsó kò lè kò rí ìrírí ni tó hmm. ní èso ṣègùn kankan lóògùn mọ̀sá abẹ́kúta lóògùn wà kò sí kò sí kankan bó ṣe sọ náà lórí hmm. òyìn ìrírí mi hmm. ọlọ́run níjẹ́ wọ́n fa ayé hàn lọ́lọ́dì torí mi náà èmi ò lè bẹ lọ́run fún ọmọ ọlọ́mọ láìda torí mi náà bẹ lọ́run fún ọmọ mi láìda ìní ìsàbùrú sí yàn àmọ́ láti máa fi yàn yí kéyìn oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ìmọ́lẹ̀ òkùnkùn wà ń bẹ́ẹ̀. nínú òkùnkùn ìmọ́lẹ̀ wà ń bẹ́ẹ̀ o lè tan sọ́sílẹ̀ ìtì nínú ìmọ́lẹ̀ gangan gangan o lè bọ́ nínú ilé kó tún sóòkùn padà ní oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run mẹ́jọ ayé tí a mọ́ léwu. so tó ní nǹkan ni wípé bí babaláwo gbogbo ẹgbẹ́ láti mọ kùránì ká àásán rẹ̀ ń bẹ lọ́nà babaláwo tẹ́ bá pè tó bá ti jẹ ẹ̀rọ sára tẹ́lẹ̀ e, e, wàhálà dé bó ń tẹ̀ o. wàhálà dé bó ń tẹ̀ o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gèdè ẹni bá kọ́ bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi ọ̀nà mo kàn ń sọ ni àwọn nǹkan wọ̀nyí lè bí gbèsè wá ó lè bí gbèsè wá. ní ìyẹn bá kọjá rẹ̀ lọ́jà ó lè ọ̀tọ̀ ní sùúrù ní sùúrù ẹja yan nànà rẹ fáwọn èèyàn orí afẹ́fẹ́ làwọn àwọn kò sẹ́ni tí ò ní kànú. kò sẹ́ni tí ò ní kànú. ó lójú ẹni tá a fi rán hmm. tó sì lè ṣe ni. tó lè ṣe ni. ọlọ́run fi kàn rẹ lómi. ọlọ́run dẹ̀ fi kàn rẹ yìí rán. bàbá kò fi kàn rẹ bàbá mi ìyìnbá lọ́wọ́ bàbá mi. wàláì wàláì tàláì mo búra lórúkọ ọlọ́run orí afẹ́fẹ́ mo wà mo fi bàbá tó bí mi búra bàbá mi rán kéènì tó fi kú ọba sóògùn ká ọmọ àwọn tó bá sóògùn ká síyàn bó ṣe rí bó ṣe rí fún wọn wọ́n ṣe pọ́n fìyàn bú ni tí wọ́n fi wọ́n sì ní àyàn gbọ́dọ̀ mutí. bàbá ẹni sùn mhm. èmi ti ẹ̀ wá gbẹ̀ òun lè ṣiṣẹ́ lọ́dà bá mi kọ́ amutí. nǹkan tẹ́ yìí ṣe kọ́ lèmi fi máa gbẹ̀ rí yín jẹ́ o eh. kì í wípé àbí nǹkan tẹ́ ṣe fún mi kọ́ fi máa gbẹ̀ rí yín jẹ́ o hmm. ìgbà míì wà bóyá ẹ̀ nímọ̀ pé mo wà ń bẹ̀ ni o ẹ wà á sọ̀rọ̀ mi a ti wà á bíbí hmm. ta fẹ́ rìkọ́dù hmm. téèyàn eh, kan pè é bẹ́ẹ̀ ni ẹ̀yàn kan pè é tó ní òun fẹ́ ṣe kinní kan síyàn kan kó lè máa fún un lówó ẹ wá gbà á mọ̀ràn mhm. ẹ ní kó mọ̀ ṣe o mo hmm. wá dì í mú. ní kò tọ́jú ara ẹ̀ ní yóò rà láàánú. pé yóò rà láàánú. èkó da kí èèyàn fún yóò gbà kan lọ́wọ́. ṣé fẹ́fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ ni. <laughs> bẹ́ẹ̀ ni àbẹ̀ ẹ̀ pé kínní wọ́n á rí wípé ọlọ́run ò fi kà kò fi hmm, ràn yín. ní ṣerú nǹkan báwọn hmm. nǹkan tó bá ti ní ní ìgbẹ̀yìn tó dáa wọ́n lè akíba tó lè mú tẹ̀kí ẹni bá ṣe dáadáa nìkan ni ó ní ìgbẹ̀yìn tó dáa ọlọ́run gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa tó gbẹ̀san púpọ̀ jù tó wọ̀ lámùmára ta lè pé wọ́n gbẹ̀san. wọ́n gbẹ̀san wa. ara wọn. àwọn ò ní gbẹ̀yìn tó dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ò ṣiṣẹ́ yẹn wọ́n lọ ju yóò àkájọ ògbẹ́ lómi náà ni ilé mm. wọn parun. orúkọ wọn dẹ̀ parun. orúkọ wọn dẹ̀ parun. so ẹ ti bá láyé mi dára o so èyí gbọ́dọ̀ mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí mọ̀ sí àṣìlò agbára mm. ṣùgbọ́n ìka yàtọ̀ o ẹlòmíì ò ní kànú tararara ẹlòmíì sì ní kànú ṣùgbọ́n Ọlọ́run ò fi kàrán mm. kò sókò ní í ṣe ẹlòmíì ní kànú débi pé ó sì mógùn kódà tọba ní káyà mọ́tò rẹ̀ bàbá kì ó lè lọ gun lọ́bẹ̀ àbíkó gbá lóṣù gbàtí ó mọ̀gùn tó ti fi lájẹ́ǹtì ìkàlọ́lá ah, ẹlòmí mo fi ní ẹlòmí ò lóògùn ó sì ní kàánú ẹlòmí lóògùn ọjọ́ ìgbẹ́ kò ní kàánú àfi kárán yóò mọ̀ gbà yán lẹ̀ ni bí àwọn bàbá bàbá wa àti bàbá wa àtàwọn àtàwọn ọmọ tájọ́ mọ yìí náà hmm. ṣẹ́rí ẹni tá a fi rán kọ́ máa tú ọ̀yàtọ̀ sẹ́ni tí wọ́n máa dè hmm. èyí túbọ̀ kan mo ń tí àlàyé ṣàlàyé àwọn ènìyàn kọ́sẹ́ni tí wọ́n máa ń ká tú tí ò mọ̀ ọ́n dé kì í ṣe pé kọ́ wá lọ fi kárẹ́ mú pé ìwọ yìí ọmọ àníyàn ọ̀lẹ́ dé nǹkan kan. Ah, ah, ah. ó bèrè ọlọ́run rẹ̀ lọ́wọ́. tọ́ọ̀ bí ìwọ bá sọ fọlọ́ bá ń fi ààrẹ hàn ó pé bí wọ́n sọ fọwọ́ sí lára mi òun tó sẹ́kù o bá ń fi hàn ó sẹ́kù pé kàkọ́. Hmm, ó bèrè ọlọ́run èèyàn. Hmm, hmm. àmọ́ kọ́ wá rẹ́mi tí ń dáa fún kó nítorí pé ọ̀rà mọ́tò tí wọ́n rà. wọ́n á bínú rẹ̀ ṣe nǹkan sí. àwọn sọ̀rọ̀ tí ò tọ̀rọ̀ kéèyàn kásì ọkọ̀ sọ̀rọ̀ òdì sí ọ kọ́sá dé kọ mọ́ ìrònú pé wọn náà bí irú ọmọ òun hmm. tàbí ká lómi òun tí yóò kó rúdù sí ọtọ́ ìmọ̀pọ̀ tí lọ́ọ́ fà á wọn hmm. wá délé tó ń bẹ̀rẹ̀ sí sá burúkú sí hmm. tọ́jú pé mo ní mẹ́lù lára kẹ́nìkan wá lù mí kí mo ní pé ọtí ló mu èní èní pé gbólóhùn tí ọjọ́ lọ kúlé fún torí lóyìn bá lu àgbáwo yóò kú ni téèyàn bá lu àgbáwo yóò kú ni mo rí èèyàn kan tó pera ẹ babaláwo téèyàn kan dẹ̀ ná. babaláwo lélẹ́yìn babaláwo ni ìwò ni ọyẹ kú eégún ọgbọdọ náà babaláwo. Hmm. eégún ọgbọdọ náà babaláwo. babaláwo gidi gẹ́gẹ́ ń bẹ lórí ẹ <laughs> tí ṣe babaláwo babaláwo àwọn tá a jọ mọ kéékèèké tá a ṣàlẹ̀jẹ́ lọ́dọ̀ wọn yìí ilẹ̀ ọ̀rọ̀ o ọlọ́mọ mu wa o kì í sọ̀rọ̀ ẹnu kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ o ọlọ́mọ mu wa o ọlọ́mọ jẹ́ ara sí ibú o hmm. ọlọ́mọ jẹ́ ara padà sí ibú o ọ̀bọ tèmi ọgọ bíi káfàrú ẹ kó mú yẹn jẹ <laughs> ah, ara o ara o ọ̀tọ̀ ni kíyìn orí Ọlọ́run fi lára yẹn ah, nígbà tó gbé jẹmí lèmi náà máa lọ kọsẹ tó mi kólẹ fún mi bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ ló fi wá sọ pé mo sọ ìgbàgbé ni wàá kàn fún mi ah, Ọlọ́run nìyọ gbẹlú mi mọ o. <laughs> Ọlọ́run ní jẹ́ kó gbẹ lómi mọ Ọlọ́run ni èmi kọkùn ní. ó ti bẹ inú. Eh, eh, Ọlọ́run ó lu Ọlọ́run lára ó lu Ọlọ́run mọ mi lára àṣẹ Ọlọ́run ló mọ mi lára ṣé fúnra mọ́ sọ́ra mi bàbá yìí hmm. ẹ tẹ̀ gbìyànjú ẹ sọ́ra yìí nìkan àtọ́lọ́ bàbá sọ́yìn ìdàyẹn lé dáa ọlọ́run sọ́yìn di dp àdúgbò wa ìwà lọ́fọ́ létí ebi ẹ̀fẹ́ so gáta nù yóò sọ sẹ́ẹ̀lì gan ehin tọ́ orí gbẹ̀yìn ẹ̀dínkù ọba ìwà máa bínú rẹ̀ ọlọ́run ní hmm. jẹ́ mi ìbọn bá bìtẹ̀ mi ìbọn bá bínú wọn mú ìgbésẹ̀ àgbákò ara o ẹni orí bá ti báyìí bá ti gbà fẹ́ ni orí bá gbà fún ẹni ọba dẹ́gbà fi sí nǹkan ìyẹn máa dààmú ni hmm. ìyẹn máa dààmú ni o ó ti wulẹ̀ kó tó tọ́ba ti gbàfẹ́ni tó ju ọlọ́mí ò ní gbà fún wọn náà mm-hmm. mm, tọ́ba ti gbà fọlọ́run mm-hmm. tó sì gbàfẹ́ni tọ́lọ́run gbà fún wàhálà ni o wàhálà ni so ayé àmì dáyẹn gbèsè ni mò ń lọ nù kọ́rọ̀ wọn mọ́ pọ̀ ayé a máa dáyẹn gbèsè èèyàn náà máa dára rẹ̀ gbèsè pẹ̀lú kó sì wà àwùsàn ní ó jùlọ ìdí rẹ̀ o ọ̀sẹ̀lẹ̀ sí mi rí bàbá dírẹ́fà mi àwa fẹ́ ránjẹ mo ní mo fẹ́ jẹ àmàlà àti gbẹ̀gìrì èmi sì mọ́ láìkí. Like tábà ń travel kí n rí oúnjẹ tó fẹ́ tà fún mi gangan èmi náà wá dúró bàbá dọ́là mi àgbàlagbà sí ni wọ́n dàgbà jù mí lọ lọ́jọ́ orí dáadáa hmm. wọ́n jẹ́ ti jẹ́ oyè lu wọn àwọn náà jẹ́ gbákejì ọba lu wọn nísìnyí sínú dẹ́fà mi kí mẹ́fà mi ní pé àgbàlagbà ni wọ́n wọ́n dàgbà jù mí lọ wọ́n jù mí lọ dáadáa bàbá wa gbà bọ́ọ̀lù wọ́n bá má bọ̀ tèmi hmm. wọ́n má bọ̀ tí wọ́n mú ni ajé kárí wọ́n má bọ̀ tí bàbá sá bẹ́ẹ̀ bàbá ta kú pé kí n dáwọn má mímọ̀ yẹn kàn sọ abọ́ wa nù ni àwọn kan dẹ́sì dáadáa bí olówó wọn gbọ́kọ̀ láwá <laughs> mo rò pé àwọn ti mọ àwọn yẹn ní olówó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ ti bá wọn àwọn yẹn gbọ́kọ̀ láwá wọn ò máa wá rí hmm. wọn ò mọ irú èèyàn táwọn náà jẹ́ n ò sì fi lẹ̀kẹ́ ọwọ́ ẹnì lórí máa ń tráfù bò ṣe kankan mo lọ gbẹ́gbẹ́ mi ni hmm. ẹ̀yìn tí mo wọ̀ gan àpò rẹ̀ ti ya lẹ́gbẹ̀ẹ́ kan <laughs> ìgbàkan tí mo wọ̀ gbẹ́ e. yẹn nítorí mo notice dáadáa hmm. bí ara tí wọ́n rò mo rò mo alájọ́ ti sí wa nìyẹn bàbá yẹn fẹ́ gba mọ́mọ́ yẹn fẹ́ gba abọ́ lọ́wọ́ dẹ́fà mi ọkàn sábọ́ yẹn nu ah, inú wa bí bàbá dẹ́fà mi ń bíyà aláàjì abẹ́rẹ́ nìkan mi ní kó já ṣe sùúrù ìbá lọ kó abọ́ hmm. kára jẹmi torí gbogbo ẹ̀ wá èbí èmi ni mi ní nígbà tí wọ́n mọ̀ mo ní òfin kún mọ̀ hmm. báwa náà tiẹ̀ lówó lọ àsátọrọ tọ̀ àwa náà fẹ́ sanwó ni nígbà wọn dá àbàbọ̀ lówó lóǹtàn àbàláwo ló ṣe sọ́rí mo hmm. ṣe wọ́n sọ àrífín tí wọ́n ṣe sí mi rí nílé ń gbẹnu tọ̀ lẹ́nu kan bàbá bàbá dẹ́fà mi àwọn sì máa bínú bàbá ni ah, ṣé tí o bá ṣe pé aláàjì tẹ́lẹ̀ ká dúró ẹ sá sọ̀rọ̀ sínú ọmọ yẹn pé táwa dúró ní atọ́lá kábọ̀ ọ̀rọ̀ àti wábára lóhun tó mẹ́rin tó fi adé nìkan ló ègé nínú ọmọ yẹn bá sọ pé bẹ́ẹ̀ bá ní ní sùúrù ẹ máa lọ ní bá ní kó sáàyè àṣẹ sùúrù hmm. èmi sẹ̀ láti gbẹ̀gìrì wọn yẹn gbẹ̀yìn gbẹ̀gìrì yẹn kí dáadáa <laughs> àbáyọ̀ wa pè mí sẹ́yìn bàdẹ́fà mi bàbá wa ní aláàjì mo níyìn ẹ̀ ń ṣe wàhálà ká tó rí owó ni hmm. àwọn èèyàn tó ẹmọ dáwọn yẹn ló ẹmọ dáwọn yẹn ló ẹ tí ó fún yín lówó ẹ tí ò ní fún yín ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ṣe wàhálà kẹtó sáà tún wá ṣe wàhálà ká tó máa ná ah! ẹ wò ọ̀rọ̀ yẹn bá fún mi mu tọmọ ni bàbá sọ kí n já lọ bò mí ilé oúnjẹ níta wà bàbá béèrè níta làwọn mẹ́ta nígbà ní ilé oúnjẹ kan níbẹ̀ lọkọ níta jẹ lóyún lọ bẹ̀rẹ̀ àti ajẹ àwọn agbádọ oúnjẹ ju tara kọkọ lọ hmm. bàbá wa ní sẹ mo rí báyìí mu ní àrà tá a máa bàbá yìí náà sì jẹ bí opc báyìí bàbá dẹ́fà mi sínú dẹ́fà mi náà sì bí opc báyìí tọ́ ẹ pé páàgùn mọ́ra bàbá láàmú ní ọmọ ṣọ́ọ̀kì ẹ̀ pé ah, bàbá ẹ̀ lè sọ èmi lẹ́nu <laughs> ẹ̀fẹ́ mi wọ́n mú ọkọ̀ ti yí kí nǹkan bá sàrò èèyàn wọ́n lọ́gbẹ̀jì lọ́kọ̀ lọ́gbẹ̀ mi mo bí <laughs> bàbá yìí fẹ́ wà láwọ́ hmm. bàbá yìí sì máa gbọ́nà sí mi lẹ́nu hmm. bàbá yìí dé mọ mọ́tò wà bàbá ń tà tìbí lọ Àbújá kọ́ra àwọn ìjàgá lọ́bù bàbá yìí ni sókun dẹ́rẹ́bà ń ẹlòmíì olóúnjẹ míì wọn a máa rẹ owó burúkú tí wọn lọ ná owó àgbàna fún eh. nígbà tó bá yájú sí àbàbá mi wà jẹ pé wọn lówó lọ́wọ́ hmm. tí wọn fi ránjẹ ẹwà tajẹ kékeré fún wọn hmm. ẹ tó fi gbàgbé wọn lẹ́nu àwọn wa rò pé hmm. ẹ oúnjẹ rẹ máa ń ta ní ẹ lọ máa da oògùn sílé tí wọn wà pé kò sí kankan bẹ́ẹ̀ mọ́ gbèsè ọwà wọlé bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn tí wọn fi ṣèkà fún yàn sẹ́ẹ̀sì wàá rí owó àgbàna wọn bá rẹ fún yàn ọlọ́mọ jẹ́ ṣàgbákò ọlọ́mọ jẹ́ ṣàgbákò ọlọ́mọ jẹ́ ṣàgbákò lẹ́ẹ̀kan sí torí mi náà mọ̀ rẹ hmm. èmi èrò èmi rẹ o hmm. ṣùgbọ́n mo mọ̀ rẹ ọ̀rẹ́ bàbá mi tí tọkọ mi bàbá yẹn ti kú ní kọ́tà ló kú sí ìbẹ̀rù bójú ojú ni èjẹ́ ń ṣe ogun yẹn hmm. ẹ gbọ́ bólò rẹ ni owó tí wèrè bá ní ìràkúrà ní ìrà owó tí wèrè bá ní ìràkúrà ní òfìrà ẹ̀rù tí wèrè máa ń di àṣìwò owó mẹ́nu ẹ̀ owó tí wọ́n nà mẹ́nu ẹ gbọ́ owó tí ìrẹ̀bá ní ìràkúrà ní ìrẹ̀ra wọn ní ìṣe kẹkẹ tí kò láyé gbèsè ní òtún mọ̀tẹ́ ìmọ̀tọ̀ hmm. ah, owó ni <laughs> ilé ẹrú wèrè ni wọ́n ti mú jẹ́ bí ṣe ilé burúkú tàbí yìí àbá tí wọ́n bá ilé lò fún yàn yóò jẹ gbèsè kó láyé ni yóò jẹ gbèsè kó láyé tí ọ̀bà arọ́jọ̀gbọ́n tí ó gbà lẹ̀ ṣé wàá mọ̀ pé nǹkan ṣòro ó ṣòro ó túnṣe ó dùn bàjẹ́. ó dùn bàjẹ́ ṣùgbọ́n àti tún ṣe. tí wọ́n bá gbé ọkọ̀ katakata débi ilé fẹ́ kọ́tẹ́nìsì three story building. bẹ́ẹ̀ni wọ́n lè wo tọ́lọ́ ẹ̀yìn jọ́ kan. bẹ́ẹ̀ni sá ìwọ́n lè kọ́lé padà jọ́ kan. láì sí ilé àwọn china tí wọ́n ń tò. <laughs> ọ̀rọ̀ òkè tó mọ búlọ́ọ̀kù kó tó gbéra ní kó tó fi ní sí kó tó dẹ́kẹ̀ kó tó kàn hmm. kó tó rẹ̀ tó kò yí sí. Hmm. tí wọ́n bá wá rẹ owó fún yàn. bẹ́ẹ̀ni sá. tí wọ́n bá ná fún olóúnjẹ kan olóúnjẹ yẹn yóò tún ná fún ẹjọ́ rẹ̀ lùbọ̀ lọ́wọ́ rẹ̀ àbí jọ́ ra gẹ́ni jọ́ ra pọ̀mọ́ ẹjọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ah! inú àwọn ẹlẹ́ran míì mo fi sábà jẹ gbèsè jù bẹ́ẹ̀ làwọn alájọ ojúmọ́ lẹ́fẹ̀ẹ́ alájọ míì tó ti kọ́lé méjì mẹ́ta yóò ti padà ta gbogbo léwu yóò sàkún lù yóò sọ gbèsè yóò sàkún lù mm. tí ìbá sàwọn àgbà alájọ tí wọ́n ti sin owó hmm. owó tí wọ́n sin rẹ ẹlòmíì wọ́n máa fi wọ̀kadà lọ́dọ̀ rẹ̀ hmm. ọ̀kadà tó náà wà tó fẹ́ tó mọ sí ìṣe lọ́dọ̀ mẹkáníìkì tí ń sọ̀kadà yóò tún fi ra páàtì ẹlẹ́yìn fi tó ń fún ọlọ́run tó ń tó ń mẹkáníìkì ṣe ó ní mẹkáníìkì yóò tún lọ fi ra páàtì lọ́dọ̀ ẹni tó ti ra báyìí tó fi tún kíní rẹ̀ ṣe ẹ wò bí ẹ wò bí aburú tí wọ́n ṣe fẹ́ nìkan owó yẹn wọ́n ti fọwọ́ kan bẹ́ẹ̀ bá ti fọwọ́ kan owó wọ́n bá bá one billion lọ́wọ́ yẹn yóò dolo sí ni kò ní fọwọ́ yẹn ra kankan yóò dolo sí padà ni ṣe é jẹ́ bí wọ́n á ní sè é ìní mọ̀ ṣe àwọn tí ń ṣiṣẹ́ bank tẹ́ bá súnmọ́ àwọn cashier tí ń kawó ó ṣẹlẹ̀ sí mi ní báǹkì lónìí tí mo lọ báǹkì àmì obìnrin wa ṣe ń bá ní kí ló tẹ̀ mọ́ lo glove ọ̀pọ̀lọpọ̀ báǹkì tí wọ́n ti lo glove láti fi ka owó hmm. wọ́n mọ̀ ń rẹ owó fún yàn wọ́n máa ń rẹ owó wọ́n máa ń rẹ owó máa rẹ owó ẹ̀ tí bá ní wo rẹ lórí èmi gan mọ̀ e, ọ̀kan bẹ tí mo máa ń rẹ wàláì tàlá ìṣúnbí láì lọ sí láì láì láì bàbá tó bàbá tó tí obìnrin bá ṣe sí ọ̀sọ́kùnrin tí mo bá rẹ owó yẹn tí wọ́n bá lọ fi ra àjà lọ́wọ́ obìnrin tó bá yẹ gbà ọjọ́ fẹ́ nù. ẹni tí ó fẹ́ nù. mo fi ọlọ́run àlàyé búra ìṣe orí gbọ́mọ̀ jẹ fún yàn tí obìnrin bá ń sakọ ẹni oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ nira hmm. tá a bá rẹ owó yẹn tí ọkùnrin bá lọ ná fún obìnrin tó bá yẹ gbà yẹ dákun bọ́ bá kó kù ní tó bá yẹ gbà ah! ó ti lọ́kọ nu kọ́ bá jẹ́ bàbá arúgbó yóò máa lé kiri. ilé ah! òfin dá pé obìnrin máa ń dá lọ ilé olóògùn káàkiri káàkiri tàbí hmm. alọ́lẹ́ aláfà káàkiri hmm. níyàwó ilé sọ fọ́kọ rẹ kẹjọ lọbẹ ni ṣẹjọ tí máa nísìn kọmọ lọ fẹ́ yàbá àgbàlagbà tó fẹ́ fẹ́ hmm. ó sì gùn bí àwọn aláwo mi burú tẹni tí ọba lọ́dọ̀ wọn tẹni tí wọn fọ kí yẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà àfa náà ìgbà yẹn làwọn bàbá ní olúwa míì náà tí ọmọ lọ tẹyẹ bá sọ pé bá múyàwó yìí lọ́dọ̀ rẹ ish ẹgbẹ <laughs> kó àánú ìyàwó dénú ọlọ́run ṣàánú fún wa so tó ń lẹ́kọ̀ọ́ ni pé ọ̀nà tí wọ́n ń gbà dáyẹ̀ ń gbèsè inú ayé tó ń gbà dáyẹ̀ ń gbèsè inú ayé ọ̀pọ̀ o àbúrò wa lè yorùbá wọn ní orí yẹyẹ ní mògùn hmm. àìsẹ̀ ló pọ̀ wọ́n mọ bẹ́ẹ̀ rí èèyàn sógun láyé jọ̀hún ẹlòmíì wọ́n tì wọ́n mọ́ ni hmm. ẹni tí ọ̀sẹ̀ mẹkáníìkì ní í ṣe jẹ́jẹ́ tàbí oníṣẹ́ ọwọ́ mi tàbí ta páàtì wọ́n sì ná owó fẹ́nìkan hmm. wọ́n wá mẹ fóun náà wọ́n fi ra nǹkan lọ́dọ̀ rẹ̀ tàbí kó fi sanwó iṣẹ́ fún un sẹ́ni fún wàhálà tí ọ̀ọ́ bàjọ́ ọmọ ọ̀dọ̀ àgbà tóun náà ti tọ́jú ọwọ́ tọ́jú tó ti sín ọwọ́ tiẹ̀ náà pé kóun náà gbé nǹkan rẹ́sẹ̀ láyé hmm. ìní àfikọ́ mẹ́nikẹ́ni láti mọ́ gbàdúrà síra ẹ̀ bàbá hmm. pé èlé ṣoògùn òde hmm. takùtọ̀ lọ́run ní ṣọ́ọ̀ṣì bàbá pé èlé ṣoògùn bọ́ọ̀ lọ takùtọ̀ lọ́run mọ́sálásí bàbá pé èlé ṣoògùn lọ takùtì abaláwo bàbá pé èlé ṣoògùn bọ́ọ̀ lọ takùtì abaláwo lọ ṣoògùn kò wá sí tó burú jù mo kọ́ takú sí ṣọ́ọ̀ṣì kò tó máa ṣoògùn sí nígbà bá ti bá tọmọ ẹnìkejì jẹ. kó takú sí chọ́ọ̀chì kó yẹ tó máa so oògùn sí ah. tó bá ti bá tọmọ làkejì jẹ. Ah, bíbélì sọ fún wa ó ní ìgbàgbọ́ láì sí iṣẹ́ hmm, ó sì ṣètọ́ hmm. ni nínú bá ń rán wàá gbàdúrà tábà fún ọ ní abẹ́rẹ́ abẹ́rẹ́ fún tábìlẹ́tì ibà orúkọ hmm. jésù ọlọ́jọ́ ìgbìyànjú bá mi lára mu kódà bó bá fẹ́ jẹun bó fẹ́ mu mi nílànà mùsùlùmí ó ní tá a pè sí tó tó mu mi tẹ́tọ́ jẹun tán àmọ́ tún sọ pé ọlọ́run alhamdulilayi lọ sí àtọ́ àmì náà wà sọ̀kọ́ ní ọjà alámàmílẹ̀ mùsùlùmí ní mo dúpẹ́ ọba tó fún mi jẹ tó fún mi mú ó sì ń ṣe mí ló ń gbàgbé òdodo àmọ́ dúpẹ́ fọlọ́run ó ní tá a pè sí alámọ̀ bàrúkú fi tààmì ọlọ́run fún ìbùkún sóúnjẹ yìí bọ́ ọba gbàdúrà sóúnjẹ ó dàtọ́ ọba gbóúnjẹ kalẹ̀ kí gbàdúrà sí. kò sí. tọ ìdí tí inú bá ń rọ lọ́ọ́ làgbé ṣègbàdúrà hmm. sí lánàá ẹ̀sìn rẹ wọ́n ṣoògùn síyàn wọ́n bá ṣiṣẹ́ ọwọ́ lọ ṣáájú lọ́wọ́ bá rẹ lóko láàmì oníṣẹ́ ìmọ̀ rẹ nígbà tó mọ nǹkan tá a lè máa wẹ̀. Hmm. iṣẹ́ kọ́ lówó ẹlòmíì hmm. ó ti ń ṣe mẹkáníìkì ní ìsìn ó lé thirty years ọlọ́run gbọ́ kọ́ra lẹ̀ kò sí lọ́wọ́ àgàgà tí èkú ọ̀rá ogun òdìlé ti wọ́n ti ra mú. ọ̀yẹ́ mi ń múra sọ́dọ̀ ààrẹ mi hmm. ó múra sọ́dọ̀ ààrẹ níbi mẹkáníìkì tó ń ṣe náà wọ́n ti sọ fún wọn pé bàbá sẹ́ni ọba àtọ́kọ̀ọ́lùkọ́ gbọ́dọ̀ wọ́n sì kọ́kọ́ wá dọ̀rẹ́ rẹpẹtẹ ọ̀gá wa dẹ̀ wá iye bàbá kan fún ìjọba ni o ìsinmi wọn náà wọ́n tọ́ra lè yí ṣẹṣẹ iṣẹ́ o bàbá mi níṣẹ́ gbogbo ṣẹ́ṣẹ́ bá ti ṣe tí a ti ṣe wàhálà jù ú bẹ́ẹ̀ owó oúnjẹ ni ó máa rí. iṣẹ́ tẹ̀yẹ̀ bá ti ṣe tẹ̀yẹ̀ bá ti ṣe wàhálà jù owó iṣẹ́ oúnjẹ lèyàn máa rí mi oúnjẹ lèyàn máa rí kò ní fowó ẹ̀sẹ̀ kankan. Hmm. yóò ta pé èyí bá máa ṣe wàhálà kó tó rógó iná fi ṣiṣẹ́ iná wọ́n ti máa tí wọ́n fi la igi tí ó kò tó bá lagi tán nígbà kan kọ̀ọ̀kan lagi fún ìyàwó mi mo á bí pé èlé lọ ọ̀rọ̀ àwọn tí mo ti sísọ ọdẹ mi ah adúrúkí tó la yìí sísọ ọdẹ mi ọdún fọ̀gùn la ó ti dé ndé tí mo ní làágùn yìí bọ̀ wá lagi tán mo tó wá bọ̀ three thousand lọ hmm. wá ṣàdúrà ṣàdúrà ṣe èrì báwọn àdúrú igi ẹ̀ pọ̀ nífa àwọn ojú tó àwọn obìnrin sì ní kànú àwọn ojú tó ní kókó tó ní kìmí ìgbésàjọ fún ìyẹn ẹ̀kọ́ ni wípé lówó o. Hmm. èèyàn gbàdúrà síra rẹ̀ hmm. ọlọ́run kọ kádàrà mọ́ kálukú kádàrà fẹ́ dá lọ́lọ́run kọ mọ́ kálukú o hmm. gbogbo ẹni tí bá ti ń dààmú ju owó lọ níbi iṣẹ́ rẹ̀ èèyàn wà ń bẹ̀ o àbí kó náà mọ ṣiṣẹ́ oúnṣẹ́ àbí kó bá ṣiṣẹ́ oúnṣẹ́ àyàn mọ ṣiṣẹ́ oúnṣẹ́ ẹlòmíì kádàrà rẹ̀ ọ̀rọ̀ mọ́ṣẹ́ ògùn iṣẹ́ rin òwò lọ́yẹ kó mọ ṣe bóyá páàtì lọ́yẹ kó mọ tà wọn lọ ṣiṣẹ́ mo wá lọ mo wá lọ ṣàgbàṣe lóko lóko wa náà ni o mo lọ ṣàgbàṣe lóko wa yẹn mo wá gbé iṣu mo gbé mm-hmm. ọ̀tọ̀rọ̀ mo gbẹ̀gẹ́ mo sì gbé ànàmọ́ wọ́n sì dájọ́ fẹ́ sèkú dádì mi kò sí èmi nìkan mọ̀ wọ́n mi bí kò hmm. sówó kankan hmm. ìjọba wa mi kò ráyè mo tó so fi dọ́ọ̀mù mo ti dàgbà gbogbo àwọn ọ̀rẹ́ mi ti ní àwọn ti bímọ o hmm. ṣùgbọ́n lágbóyè bàbá mi yẹn mà ọ̀pọ̀lọpọ̀ egbògi bí ìyàgbẹ́ ẹjọ́ bá ti mú ọkọ̀ tí ò tí ì gbómìnira sùn rí ni ó ṣe kọ̀jẹ́ kéèyàn ó kọ́dà ní bàbá mi kó ra wọn ni wọ́n ò ní lè ṣe kò sí kò sí aláwílápò ní òṣòwò ní tẹ́lẹ̀ mo fẹ́ yàwó tẹ́lẹ̀ tẹ́sítì ìgbín tí ó mọ̀ mú owó tẹ́sí máa tọ́jú ìyàwó yẹn èyí ò ní tẹ́gbẹ́ bọ̀rọ̀ bọ̀rọ̀ àbùkátà wo yín mọ́lẹ̀ ni ìgbàtà ìbẹ̀rẹ̀ àmójú méjì mẹ́ta àwọn obìnrin tó mọ́ torí ọlọ́ọ̀ni ọjọ́dé òfurufú lẹ́fọ́ mi ìyàwó ìyàwó lóní. Hmm. so ọdún tí mo wá dáko yẹn ọdún tí mi kó su tèmi lọ ọjà lọjà fọ́ o ọjọ́ tẹ́ ẹ kó sùn lọ́jà <laughs> ọlọ́run kọ́mọ̀ ìgbẹ́ta alábàṣí ló bá mi ṣe. Ah! mo ṣe wálé láti okòónù jẹ́jẹ́ o kódà àwọn ọmọ mi ẹlẹ́wọ̀n kó lọ́fẹ̀ẹ́ júmọ́ mi mo ní èyí tí bàbá mi sọ fún mi nílò ọmọ ṣe àwọn ìjìnlẹ̀ sọ fún òbá sí láyé iṣẹ́ yìí ni kí n máa ṣe kí n dúró sí léèhun ńlọ ọmọ ọdún pálọ̀ bàbá mi ọba lọ ọdún pálọ̀ bàbá mi jẹ́jẹ́ mo sì bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ̀ kù díẹ̀ díẹ̀ nu wọn kọ́kọ́ fi mí sí ẹ̀yẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba díẹ̀ díẹ̀ ládìẹ fi díẹ̀ tó fi bòyẹ́ o. tó fi bòyẹ́ dì sí o òjò hmm. ẹlẹ́yẹ pa o hmm. <laughs> ìyẹn ni o hmm. <laughs> adìẹ ti bò yẹ o kódà ó tó ní wù. ó ní o. tó náà kọ́ ni igbó ọlọ́run ṣamọ̀nà gbogbo wa ayé a máa fi àgbàná sí èèyàn o èèyàn náà sì máa fa àgbàná sí rẹ̀ kọ́ ọ lágbára àti bímọ méjì pẹ̀lú iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ẹjọ́ ọjọ́ rẹ kọ́ lọ fẹ́yàwó mẹ́ta kọ́kọ́ bímọ mẹ́rin mẹ́rin tọ̀ sọ́run kágbàná ti ṣe rẹ̀ báwọn wọ́n ti mú kan ní skul ọ̀kan wàhálà lọ fún wàhálà dé ìyàwó rẹ̀ sì dé kàní ìlú pípa ń gbà ah. wèrè. àwọn ọmọ náà fẹ́ lọ public school yìí. Ah, bẹ́ẹ̀ bá lọ public wọ́n public náà jẹ́ wò nílẹ̀ sọ ọmọ wọn ní ọ̀sán lásán ṣé public jọ́ ra uniform ni kò owó jẹ́ lásán tó o bá pọ̀ ẹ gbọ́ ọkọ̀ tí wọ́n pe ẹnu ni. orúkọ wo lẹnu jẹ. ẹrun ẹrun. Hmm. ẹyẹ dúró jọ kẹ mọ ṣiṣẹ́ kẹkẹ sílẹ̀ bẹ́ẹ̀ kà máa yọ owó ìgbẹ díẹ̀ díẹ̀ ìṣèlú wa ní òòrùn ẹrun ni wọ́n ń tẹnu ẹnu olórúkọ tá à ń pẹ ní wọn fẹ́ lò lódì fún yàn. tó bá fẹ́ lò lódì fún yàn gbogbo nǹkan rí òrùn ni. ọ̀bẹ̀lẹ̀ǹbẹ̀lẹ̀ idà olúfẹ̀ tí ò gbọ́dọ̀ yọ pa ni olórúkọ tá à ń pẹ àwọn lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ẹyin gbẹ̀yìn tí mo lọ mọ̀kàn yábẹ̀ ni mọ̀kàn yábẹ̀ ni. àwọn. Mm, olórúkọ àwọn tá à ń sọ yìí ọ̀bẹ̀lẹ̀ǹbẹ̀lẹ̀ idà olúfẹ̀ tí ò gbọ́dọ̀ yọ pa ni olórúkọ tá à ń pa hàn ìyàn gbọ́dọ̀ pé gbogbo àwọn nǹkan rẹ̀ délẹ̀ ni àwọn ọ̀tọ̀ ni kéèyàn gbogbo abẹ́ lọ lóògùn gbogbo abẹ́ ìrànba aláwo àmọ́ ayé ní kọ́rọ̀ o. ayé ní kọ́rọ̀ o. ọ ṣẹ̀ṣẹ̀ lọ abẹ́ ilé àbí kó o jogún ẹ̀ torí pé wádọ̀ tèmi ò lè rí mi sí ẹ̀ mọ́ hmm. ọmọ èké lèmi hmm. <laughs> ẹni tí bàbá mi fi hàn mí náà mọ́ náà mọ́ mọ́ <laughs> orúkọ ọ̀rọ̀ mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi rú náà hmm. bí wọ́n ti rí wọ́n ti rí ju nǹkan ọmọdé ni mí mo kàn gbọ́dọ̀ àgbàlagbà ni mi sàgbàlagbà kọ́lọ́ dá lágbàá rí ni ọmọ kékeré ni mí nínú nǹkan ni pé Eh, àwọn nǹkan tá a wá lè ṣe tí gbèsè yóò fi kú lọ́wọ́ èèyàn tàbí téèyàn ò fi ní jẹ gbèsè lórí iṣẹ́ rẹ̀. bóyá ni o tí ì jẹ́ ó ní kọ́ńpìlì ńlá kò sì fẹ́ kí ó ní téèyàn máa ṣe. Eh, eh, ẹ ṣe à program yìí bàbá ti fẹ́ sọ ó yẹ ṣe à program ẹ ṣe ààrẹ o. ẹlòmíì tó sì ti jẹ gbèsè nǹkan tó lè ṣe ń bẹ hmm. gbèsè àwọn àwọn ìyá mi náà máa fi gbèsè ṣèyàn o. Hmm àwọn tọ́lá yé a máa fi gbèsè ṣe ìyẹn o gbòdì fún wọn o orí afẹ́fẹ́ la wa o ẹmọ́dà mi ń gbèsè o ẹmọ́dọmọ mi ń gbèsè o ẹmọ́dà olórí ẹ̀yìn ayé ẹmọ́dà olólùfẹ́ mi ń gbèsè o Olódùmarè Olódùmarè ọmọ lòyìn láti kọjá ìmọ̀ ṣe sí mi o ọlọ́run jẹ́ mọ̀ mọ́ ṣe ẹlẹ́dàá mi jẹ́ mọ́ ṣe o wọ́n padà lẹ́yìn mi olúwa mi o. inú ẹ̀kọ́ ni pé àwọn ayé ń bẹ o tá kan máa sọ pé kò sòsò kò sáà jẹ́ ní pa èèyàn ní mọ́ sọ lówó afẹ́fẹ́ irọ́ ni fa tí pásítọ̀ bá ní kò sí irọ́ ni wàláì ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní nígbà inú ibẹ̀ yẹn tí pásítọ̀ yẹn àwọn àgbà àwọn mùrùpẹ́pẹ́ rẹ̀ kánsọ̀ọ̀sì rẹ̀ lọ́ba tó rí pí ni máa ń pé òun ẹ̀jẹ̀ jésù ti bòun nìkan kìnìkan àwọn aláwọ̀ àjẹ́ lọ́pàá aláwọ̀ káwọn àjẹ́ pa àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí mo fọ́ lọ́wọ́n àlàyé búra o kì í ṣe fíìmù o lọ́kàjì ni pé prophet yẹn náà kú ah. Ah, bó ti àjọra wọn kọjọra wọn ìyẹn sọ fún apẹ́ nígbà tó wà lójú ogun ó gba ó pa ẹgbẹ̀fà ẹgbẹ̀fà èèyàn lójú ogun hmm. àwọn èèyàn mìíràn nípa hmm. ìgbà tó délé báyìí tí wọ́n wọlé ọ̀tẹ̀ rògbòdìyàn mẹ́fà sàpá. tí àbá tó tí àbá tójú ọ̀hún. wọ́n tún bomi fún wọ́n tún bomi wọ́n tún bomi iye mẹ́fà. mẹ́fà. lójú ọ̀bá tó pé ogun lójú òtó ti lé. tó ti lé ó ti tọ́ máa dìyẹ mẹ́fà pa ó yẹ ti mú mẹ́fà. tọ̀ tí ò jọra wọn. ó jọra wọn ayé ẹ mọ̀ ṣe mí o ẹ mọ̀ yìí ṣe àwọn olólùfẹ́ mi. pásítọ̀ ṣọ́ọ̀ṣì ńlá ni hmm. kì í ṣe pásítọ̀ àdáni pásítọ̀ ìjọ ńlá ni mo kàn fún kọ́ bójú ọmọ láti rí ni mo fi tí n bá fi mi sọ̀rọ̀ òdì sẹ́sìn mo kàn fi ń ṣe ìrírí báwo tí n bá sì fi parọ́ òkú mi ọkọ̀ lọ́ọ̀ mo fẹ́ lọ́ọ̀ àlàyé búra hmm. tí n bá rí nǹkan kí n yìí ní sọ hmm. lórí afẹ́fẹ́ mo kàn fi ń sọ ìyìn sọ pé agbára àwọn tó láyé ju agbára Jésù lọ o ẹ mọ̀ sì mí gbọ́ o ìyìn sọ pé ju ọlá àmì Muhammad lọ o ṣùgbọ́n àná Muhammad inú ẹ̀sìn tiwa àlẹ́sà ànábì gẹ́gẹ́ rí sí pé àlàákù àìnú àlàáìnú àkù hmm. àjẹ́ ń bẹ o hmm. bíbi àjẹ́ ń bẹ lódodo hmm. àwọn àyè ń bẹ o ànábì sọ bẹ́ẹ̀ wọ́n sì máa dáyàn láàmú kéèyàn gbàdúrà ni bẹ́ẹ̀ sábà ń sọ fún yàn pé torí pọ́n lọ sọ́ọ̀sì ayé èmi bẹ́ẹ̀ láàmú kéèyàn náà má dára ẹ̀ láàmú o kọ gbàdúrà dáadáa ni sẹ́ẹ̀sì wa rí àkíyèsí pàtàkì bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ sà bàbá mi jẹ́ bá ní máa kọ ògúnlẹ̀ bàbá mi ó ní kó àkíyèsí pàtàkì sábẹ́ rẹ̀ àkíyèsí pàtàkì tá a bá ṣoògùn ìlọ́wọ́ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ tá a bá ṣe kí ní ìwòye lágbọ́dọ̀ wà àkíyèsí pàtàkì yà máa kọ́ sábẹ́ oògùn àkíyèsí pàtàkì ẹ̀yin ara bàbá wa bẹ́ẹ̀ mẹ́lẹ́ àwọn àgbà tí ń bẹ ní ọ̀bọ̀ lárúbáwá o. Hmm. àwọn àgbàlagbà tó wà nílé ilẹ̀ Yorùbá ọ̀bọ̀ lárúbáwá o bẹ́ẹ̀rẹ̀ gbàkọ́ mọ̀ sáwọn èèyàn wa o. agbára wà ní èdè tẹ́ bá bá ń sájà tẹ bá ń jẹ ń jà tàwùsá tẹ bá ń gbẹgbẹ mẹbìnú kò yìí yóò máa bínú sí ni mẹlẹ ìwà gbẹgbẹ kàyáǹkúrí kàyáǹkúrí yóò tiẹ̀ tí gbà wọn mọ̀ pé ń bẹ̀ òun ni ó ti gbẹ́gbẹ́ yìí pé ẹ̀ ń bẹ̀ òun ni ṣùgbọ́n tí ẹbí ìṣèkéyàn kọ́kà máa dèbò lọ́fẹ́ tí ò bèbò pé bá ń bu nípa bá ń sọ́ọ̀rì kékeré nígbà tí ọ̀gbọ́. ọgbọ́ hmm ẹyẹ wọn kì í jẹ ẹlẹ́kẹ̀ hmm. ẹyẹ àwọn àgbàlagbà kì í jẹ epo ọ̀bọ̀ ẹyẹ iṣẹ́ kì í jẹ ẹ̀rọ epo ẹ̀rú tí wọn náà ti ń fẹ́ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹni dọ̀gbìn yọ̀ hmm. àtàtàǹkà àwùrá ẹni ẹyẹ ẹni òkúta hmm. bí kìnìkà bá jẹ kìnìkà iye ọ̀dà rẹ̀ ni tí wọn náà ti ń pọ̀fọ̀ tí wọn ti ń ẹ̀jẹ̀ tì ní ẹ̀yẹ̀ kan bá ní bọ́ ọba pọ̀fọ̀ iná lọ́wọ́ èmi ò ọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ṣùgbọ́n ọlọ́run tó dá ọ̀fọ̀ fún àbàbá wa tó ọba ti fọ̀fọ̀ pààyàn Hmm. èmi ò èmi ò sọ fún ọ pé ọ̀fọ̀ bá ti pọ̀fọ̀ ọ̀wọ̀ náà o hmm. èmi ò rí inú kùránì o àwọn afáà ti ẹsẹ̀ kíníkan náà ní ṣe rúkìá hmm. kí ni tùmọ̀ rúkìá ọ̀fọ̀ ọ̀fọ̀ ní yorùbá rẹ̀ gbogbo ẹni mo fi sọ rúkìá bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kéjọ bá búyàn jẹ yorùbá ní wàláì tàláì tẹ̀bá ti bẹ̀rẹ̀ ká máa sọ lórí afẹ́fẹ́ lọ́kọ̀ọ̀kan mo ṣe fẹ́ ṣe kí sẹ́ẹ̀tì kéńdà kan nígbà yìí àbìtú báyọ̀ wọ́n ìṣàtọ́wá mo pe agbára rẹ̀ mo pe ní agbára ọ̀rọ̀ yorùbá agbára ọ̀rọ̀ yorùbá ti máa ṣe. tí ejò bá bùyàn jẹ hmm. gbólóhùn mẹ́ta lè pèsè nísìnyí ọmọ ṣeré káàkiri tí akẹ́kẹ̀ẹ́ bá tó bá táyàn gbólóhùn jẹ lè pèsè wà kò ní sẹ́yìn ní kankan mọ́ ẹgbẹ́ ti ní ní wọ́n bá ṣàṣìyàn gbólóhùn jẹ lè pè ẹ pé bí ìyẹ̀ bá bẹ́ sínú omi iparẹ́ ni hmm. tí ó parẹ́ ní àlà tó súnmọ́ mi tó gbàmọ́ tó mẹ́sẹ̀ hmm. gbólóhùn jẹ lè pè wà pé adé lanja lanja. ẹ̀hẹ̀ bí ìgbóná bá ń sèyàn lẹ́yìn. ṣé gbóná nù. bẹ́ẹ̀ ni tára ọgbọ́n bá gbóná bọ́lá gbọ́dọ̀ gbọ́dọ̀ lára bá ń gbóná. a lanja lanja sẹ̀pọ̀ ọmọ ìná ìjà ló lè ìjà ní ọdún pẹ̀lú tí ẹ̀ bá pè ní sílá rẹ̀ yọba lẹ̀ fún gbóná. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bí èèyàn bá fara pa. bẹ́ẹ̀ ni sà. sọ́mà kan sọ̀rọ̀ lójú yírí ni tí nígbà tí wọ́n bẹ kékeré yìí ṣe mẹ́rin sí ni tí mo fẹ́ fẹ́ ẹsẹ̀ gbogbo hmm. sẹ́mi ọmọdé èdè òsì yé mi pẹ́pọ̀ yẹ kí n ṣe sojú gbogbo yẹn dèmi àárọ̀ ìlọmọ yẹn ń sọ mo bá ní ọrùn bá pèsè Hmm. wọ́n bá wọ́n bá lóòótọ́ lọ́la kí ni ẹ̀sẹ̀lẹ̀ sí mi wọ́n bá gbogbo rẹ̀ sígbà tí èdè lójú ọgbẹ́ ti dí mi ò bá gbọ́n hmm. wọ́n lòun bẹ́ta lè pè tá mo fẹ́ ṣe sínú kẹsẹ̀tì yẹn bàbá wa bàbá bàbá wa ni máa lò tẹ́lẹ̀ bá kú lẹ̀ báyìí tẹ́lẹ̀ bá pè sí yóò jì. yóò jì. bẹ́ẹ̀ ni ah. kò sí pé mo fi ń gbòyìn lórí lórí afẹ́fẹ́ o tí yóò bá pè wọ́n ní kódà wàláì tàlá ìsúnbí láì lẹ̀ sí láì láì láì wà òrùfù ní kàsáàmù mẹ́ta náà ni. bẹ́ẹ̀ ni sà. padà fi ìbúra tó bá fẹ́ tó bá fẹ́ kọ́lọ́hún bínú sí ọ wọ́n fi búra lórí irọ́ wàláhì tàláhì bíláhì lẹ́yìn láhì láhì láwà mo búra lórúkọ ọlọ́run ọba tí ó kù mí kù wọ́n ti gbórí ẹ̀ wá sọ́dọ̀ mi ní nọ́ọ̀sì lẹ́nu yẹn <clears throat> nọ́ọ̀sì lẹ́nu yẹn ọmọ rẹ̀ ń ṣaláìsí ọmọ rẹ̀ ti kú lọ́sítù ní hmm. mọ̀ nǹkan tó ṣe o hmm. ìyá nọ́ọ̀sì lẹ́nu wá sọ́dọ̀ mi ó sì gbọmọ yẹn sínú mọ́tò ó sì sáré wá sọ fún mi gbọmọ bẹnu mọ́tò ọmọ ṣaláìsí ní ìsinmi táwọn èèyàn tí gbọ́ pọ̀ láwọn èèyàn gbọ́pọ̀ sọ ń bẹ̀ hmm. tó bá dàbí ọtọ́ bá wá tàbí adé lónìí sí mo lè dálẹ̀ fún pé jámì òun ọmọ mi kan lẹ́yìn ọ̀yá kí ló kọ ìyàbọ̀ àbí kí ló kọ́kọ́ ọmọ yẹn mo sì pè sí létí ìyàbọ̀ ọmọ yẹn sì ti bá ń bẹ láyé lónìí. ó bẹ láyé bí. ṣùgbọ́n kì í agbára ìwé ìṣe tí yẹn máa ń nù lòkulò fún torí kí kéèyàn kàn fi mọ̀ pé ọlọ́run ọlọ́run ṣe ẹ̀dá àwọn bàbá wa lẹ̀ yorùbá lọ́tọ̀ àwọn òyìnbó mọ̀ òyìnbó òyìnbó òṣèlú ọmọ fẹ́ kọ́ èdè haúsá hmm. tẹ́fẹ́ akọ́ kọ́ fáwọn èèyàn wọ́n tẹ fáńbúrà sí fáwọn èèyàn. bẹ́ẹ̀ni. èyí wo ṣe gbọ́ òṣèlú ọmọ akọ èdè Ìgbò àbáwọn Ìgbò náà lágbára àbáwọn Haúsá náà lágbára. sọ́jọ́ náà kọ́ ni pé agbára wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Hmm. gifta ṣe programu agbára wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. táwa sì ní bíbélì sọ pé ní àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ah. ìyẹn wá sọ fún mi wípé kò ságbára ní ọ̀rọ̀ hmm. ìrọ̀ ni o ọ̀rọ̀ ti ní ọ̀fọ̀ hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ ní ọ̀fọ̀ àròfọ̀ Yorùbá ni hmm. ohun fẹ̀ ni wọn bàbá wa ń pè ohun fẹ̀ ọ̀fọ̀ wà tá a pè Ọlọ́run gbọ́ a bá wá tá a bá wọlé a tẹ bá pèsè wọn láàárọ̀ ẹ gbọ́dọ̀ rí ṣe ẹ gbọ́dọ̀ rí owó báwo wọ́n èmi o wọ́n bòyí lọ́wọ́ mi ọ̀hún ṣẹ́mi sẹ́yìn ni o ẹ gbọ́dọ̀ rí. àbí kílẹ̀ tó sùn ẹ ká pè fáwọn olólùfẹ́ wa yìí. ibẹ̀ ń ká lọ ni ibi gbèsè là ń lọ ẹ̀mẹ́jà ayé a gbọ́dọ̀ wá sọ agbára ọ̀rọ̀ a sọ a sọ gbólóhùn hmm. bẹ tẹ́ mọ́ ń pè bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ gbólóhùn bẹ lásán tí èèyàn lè pè ọlọ́run gbọ́ tẹ́ máa ń lọ lójú ọ̀nà nígbà táwọn sọ́ọ̀dì là máa ń lò òṣèlè ní bí yóò bá gbé wa alábàdé ẹ ní pàdé èèyàn lójú ọ̀nà ẹ fi gbé lọ tẹ bá pàdé èèyàn lẹ́nu tó ti kú tẹ́lẹ̀ tó ti kú òkú nílẹ̀ sí kíkó náà náà àmọ́ pè sínú fìlà báyìí bàbá mi ló fún mi hmm. bẹ́ẹ̀ sì ni gbólóhùn gbẹdúgbẹdú ń bẹ tí o ní àwọn ẹsẹ̀ ẹ̀jẹ̀ máa sọ̀kù bẹ́ẹ̀ kásẹ́nu ọ̀yá ẹ mọ̀ sí báyìí làwọn hmm. tó bá mọ̀ inú ọmọ o àwọn àgbàlagbà ló mọ gbogbo àwọn kan tí mo sọ fún yóò apẹ̀kọ́ sí fìlà nǹkan gbólóhùn gbólóhùn àdá ń bẹ ètò ẹgbẹ́ mo fọ ọwọ́ bàbúrà bí sàbàtà bí bàbúrà fífi mi tí ẹ bá pè pé bá sàrìn ládàá tẹ́yìn ń dán tí a ṣe kò ní ìrìn jẹun ọjà gbòjọ bẹ́ẹ̀ ni ọjọ́ kan ló wà fún lọ́kàn agbòjọ ni. agbòjọ kì í gba tiẹ̀ kò í gba tiẹ̀ tì. tí tí nǹkan bá sì dé tó lè pèsè yẹn ń bẹ ní ìsìn tí náà mọ̀ pé ń gbà àlejò tí fún rẹ̀ ọbẹ̀ méjì. ẹ sọ bẹ́ẹ̀ rí. táwọn àgbàlagbà mọ̀ hmm. tó kí ni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ayé ni wípé èèyàn máa lọ wọ́n wá pé funfun rà dẹ̀ bẹ́ẹ̀. kódà bí ẹjọ́ sùn àti ìyẹn tó bá pè sí yóò kù kílè tó mọ̀ ni. ọlọ́run mọ̀ jẹ́ ọlọ́run mọ̀nà. ọlọ́run wípé ẹ̀ ní sí wa ní kára ẹran. ìgbésẹ̀ nǹkan tẹ̀ mọ́ ní sàwádà. kódà bẹ́ẹ̀ bá wú yẹn lọ́kàn tẹ̀ bá rántí rẹ̀ ó ti sàgbákò. tẹ́ bá ti pe gbólóhùn kò tẹ̀ ẹ ní nǹkan dáadáa wá ní ìkan táwọn fi ń tẹ́lẹ̀ sí ilé ayé ṣe ni ẹja máa sọ̀rọ̀ ń pa ẹ̀. sẹ́yìn ah, gbọ́ mi ẹ ṣáà ìjà fi gbogbo yẹn lẹ̀ mo kàn sọ mi tó dáwọn tó ń bọ̀. ó yé mi ẹni sùúrù hmm. ah, irú sùúrù tẹ ẹ ní o mo ẹ̀sẹ̀ ń kọ́ lára yín ni. Ah, bọ́lọ̀mbà wa mọ bínú ìṣe la yóò wá ní parí. wọ́n ti pè mí mo ní ìyẹn lásán hmm. irú ẹni tó gba péjì mẹ́ẹ̀ta kí n tó rí méjì gbà padà nínú rẹ̀ hmm. ṣé mi ò ní pèsè nìyẹn tí ó bẹ̀ kú dànù. ọba wa lọ kú ẹ ti di payanpayan nu ẹ ti gbìjà ara yín jà ọlọ́run ọ̀fẹ́ àsìlò agbára nu. àsìlò agbára nu àsìlò agbára nu àsìlò rárá sẹ́ni bó ṣe ṣe yóò jìyà rẹ̀ àkànkanjú ni hmm. yóò jìyà rẹ̀ hmm. tọ́ba yẹ kó lọ wájú lógún ọdún. bẹ́ẹ̀ ni sà. ẹ gbọ́ mi yé ogójì ọdún ló fi lu ẹ̀yìn rẹ̀ ogójì ọdún kó lọ ogójì ogún ogún. kó lọ wájú lógún ọdún ogójì ẹ̀yìn ogójì ọdún ló fi lọ ẹ̀yìn. yóò fi lọ ẹ̀yìn. Mm. Hmm, tó bá ti wá lọ tó bá ti wá lọ ẹ̀yìn lógójì ọdún àgbàpọ̀ mọ̀rẹ̀ náà ti lọ ẹ̀yìn mọ́. ẹ fi lẹ̀ hmm. ẹ fi lẹ̀ hmm. ẹjọ́ lọ́wọ́ máa wò. ọlọ́wọ́ máa wò. ṣé rí ọ̀rọ̀ táwọn ń sọ̀rọ̀ gbólóhùn bẹ tọ́já sí pé èèyàn máa fi tún kan sí àmọ́ ibi tí mo wá ń sọ̀rọ̀ lọ òun ni wípé àwọn nǹkan tí èèyàn àwọn nǹkan tí èèyàn lè ṣe thank you tó jẹ́ pé ẹni tí ò tí ì ní àgbàná tí ò fi ní ní tí ò fi ní ní bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ kan thank you very much ẹ jẹ́ kí n sọ kan mm. egbò ìtìpọ̀ ọlá egbò ìtìpọ̀ ọlá yóò kàn bẹ́ẹ̀ tá ń pè ní tiwọn ìtìpọ̀ ọlá lọ́dọ̀ wa lógúnmọ̀sán mi àbífàgbé mọ́ fà ń lẹ̀ báyìí mm. ó ó ní fake tọ́jà bo rẹ̀ kì í sòun mm. torí bàbá mi ní òsì fake ewé orúkọ tó ọba mi ewé tó ń jẹ́ ní ọmọ pọ̀ mọ́ ọmọ yín abo takọtabo lọ́rọ̀ ìdálẹ́ ayé abo hmm. mi ń bẹ tí ó jọ tẹ bá rí ẹ̀gẹ́ nísìn pẹ̀lú orúkọ àtọjọ́ òwe sí ilẹ̀ tàǹdì igi ńlá ni wọ́n sábà máa ń gbé sí ṣọ́ọ̀ṣì báyìí èyí ti pọ́n lágídí ti tẹ́ná pọ́pù báyìí egbò díẹ̀ egbòdì rẹ wà fàtúlẹ̀ kan náà afàtúlẹ̀ kan náà ìtọ́ba ti jámọ́lẹ̀ ànílò hmm. nìkan láfi sójú ọlọ láfi sójú ọlọ bàbá mi ìbá rẹ o ìbá o àdáṣe ní òun ẹ̀dá gbọ́dọ̀ hun yìí ó dùn ẹ̀rìyẹ̀sẹ̀ dọwọ́ rẹ tọ́lá ayé ìbá yín o n ò gbàṣẹ́ dànù lọ́wọ́ yín o ó fi sọmọ Yorùbá lóore ní o mẹ́jọ orí ó dibi mọ́ mi lọ́wọ́ o tọ̀ a wá fi egbò sí ojú ọlọ́rọ̀ àwọn agun àwọn abuyọ̀ díẹ̀ sí hmm. iyọ̀ síbẹ̀ àwọn agun àwọn apọ̀sẹ̀ mọ́ hmm. Hmm. tí ẹ bá ti mọ́ sẹ́wọ̀n tó fi fọwọ́ lẹ́ẹ̀ka abẹ́ méjì bá náwó aburúkú fún ní sí. tó bá náwó aburú kò ní kò ní sísẹ́ kò ní sàbúrú ó yẹ káwọn báǹkì ó yẹ kán gbà ẹ ní kọ̀sọ́ntáǹtì ah. gbogbo báǹkì àgbáyé. ọlọ́run ti wá fi mí ṣe ọlọ́run ti mí ṣe aṣojú kí ni mò ń wá kí. Eh, bọ́lọ́wọ́n bá ti fi ṣe kankan lórí ilẹ̀ tí gbogbo ayé ń wá ó ti tán mm. mo ti ráàánú gbanu èyí tó fún mi kọ́ lọ́mọdé ọba jẹ́. àmì kò ní bàjẹ́ bógun ṣe ń jẹ́ tán iṣẹ́ bẹ́ẹ̀ sọ kalẹ̀ yìí tẹ̀ ń pé gbogbo ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo àwọn tó wà lọ́jà. ló yẹ kí wọ́n máa lò ó òyìnbó ní prevention is better than cure ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. ẹlẹ́ẹ̀kejì ah, aláǹtakùn. aláǹtakùn. Mm ṣe mọ̀ pé iná ta òwú dìyàn lọ́wọ́ yá mọ́tò tí mo ti wọ̀ ní ìsìn mo ti jáde rẹ̀ mo ti fara kó jàǹkáwọ̀ aláǹtakùn okùn aláǹtakùn spider webs <laughs> okùn aláǹtakùn ń ta yẹn ní spider webs but spider gangan hmm. èyí tó ti kú tó wá rọ̀ iná hmm. kú tí ó fẹ̀rẹ̀ láì téèyàn máa ń rí sà ah, eh, ogun ni. ogun ni ah, mo lè ti gbàdánù nínú. nígbà tó yẹ bá mọ̀ òkú aláǹtakùn òkú aláǹtakùn ẹyọ kan ṣoṣo ẹyọ kan. àtàrí ọmọ ẹyọ kan ṣoṣo. àtàrí kan ṣoṣo. iṣẹ́ méjì ni máa ṣe bàbá mi ni máa ṣe bẹ́ẹ̀ ni. Ah, ẹ ṣe àpọ́gàmù ẹ dọ́kítà ẹ ṣe àpọ́gàmù yìí. Hmm. ṣé eré ìkọ́ aláǹtakùn yẹn ẹ lọ lójú ọlọ a lọ lójú ọlọ ẹ fọ máa tari kan ṣoṣo sí hmm. ẹyọ kan ṣoṣo àlejò tó pẹpẹ ẹ máa kan ṣoṣo ẹ lọ mọ. Hmm. ẹ̀yin ọwọ́ báyìí ẹ fi sí gbẹ́rẹ́ sí gbẹ́rẹ́ kan ṣoṣo ǹjẹ́ ìsàn Yorùbá nù wọn ni bá sí gbẹ́rẹ́ ọwọ́ ní abẹ́rẹ́ Yorùbá ní ẹ̀yàn sí gbẹ́rẹ́ kò lè wọnú tó bá ti bá ti yẹn jẹ́. Mm. tó ọba tọmọ ọlọmọ jẹ tó ronú bí o ṣe níbàjẹ́ mm. bí o ṣe bàjẹ́ fún ọmọ ọlọmọ tó ẹgbẹ bí o ṣe dá fún ọmọ rẹ ìwọ àtàwọn ọmọ rẹ àgbésí ayé ọlọmọ bàtà yóò tún mọ gbalada ni mm. torí tẹ́ńpìlì ọlọ́run làwa èèyàn ìwọ tó bá ti tẹ́ńpìlì ọlọ́run ṣe tún mọ gbalada ni. gbalada ni bá mi ṣe àprogramu yìí. sọ wá sọ pé ẹ bá sisi gbẹrẹ ẹ wọ ná ẹ bá sọ fún ṣọ́ọ̀ṣì sọ sí gbẹ́rẹ́ ọ̀wọ̀ tó bá pọ̀fọ̀ ọwọ́ náà bó bá lọ sí àwúre ọwọ́ náà ah. tí èsì pé o fi ẹ̀yà ara èèyàn ṣàwúre kí èsì pé bóyá ọlọ ọba tọmọdé kejì jẹ́ lọ fi sowó lọ fi sowó ah. tó pààyàn lẹ́kún hmm. ah. gbogbo tó bá ṣe láti fi wárọ̀rùn fúnra rẹ̀ ládá lọ́mọ ìgbà òde gbèsè ládá nìkan. Hmm. ládá ni ó máa gbà. gbèsè ládá nìkan ẹ ṣe program yìí. Hmm. ọwọ́ alájú rẹ̀ lẹ̀kẹ́yìn ọba tiẹ̀ jẹ́ ọlọ́ba tiẹ̀ jẹ́ fẹ́ràn máa sunkún sọ́lọ́ lọ́mọ ọlọ́run sọ pé ọgọ̀. Ah, ìwọ gan rodo ìpokú òsì mọ́wẹ̀ tó wà lọ bọ́ bọ́sọ́ kọ́ bọ́sọ́ mi kọ́ lórúkọ Jésù láti pé omi ọlọ́run ẹgbẹ́ tí ó gbé ọ hmm. ọlọ́nu ọwọ́ abọ́ mi tó ti ń sáré mi mú wa ọlọ́run gbà mí kò ní dá ọlọ́run ọ̀bùn mi lọ ọdún ìbò lọ́nu. ọlọ́run ní dá ọ. Ah, ah, omi tó ti kú hmm. ó gbọdọ̀ kojú omi ni kó gbé ẹ kọjá abẹ́ hmm. lásán wọ́n sọ́ọ̀sì pẹ̀lú ìwọ̀ kojú omi gbé ìbò lọ́nu. ìtí bàbá mú ọ lóògùn lọ́sítù tí o bá ti gbádùn tó àrùn kan sí ọ tó bá ti lọ títù tí ọ̀gbọ́ gbàdúrà sí spiritually ẹ lọ bàbá yín lóko ẹ lọ bá wọn àwọn àgbàlagbà tí mẹ́lẹ́ yín bàbá ṣé ìjọba ìmọ̀ ṣe wá ní ìran wa ni hmm. ìjọba ìṣọ ọmọ yín ìjọba ìṣe ní wọ́n sì rọ àgbo tí wọ́n máa ń lò fún ọ. nígbà bá rẹ ọba mọ yọmọ rẹ yọmọ rẹ bàbá wọn tó mọ tí ó dúró fún ọkọ kó oníbẹ̀rẹ̀ ṣe gbogbo babaláwo kan ni. nígbà ṣé babaláwo babaláwo tó lọ gba ẹni tó sì gbádùn nígbà tí ọba tó fi kọ́ ọmọ ṣe rí kan kí ní fa rẹ̀ tí ẹ̀rọ pípọ́ lọ́mọ bọ ọ̀sà. kọ́ fi gbádùn ni. Ah, bàbá owó rẹ̀ bá yanjú ẹ̀. bí ọ̀rọ̀ tẹ máa sọ wípé ah. ẹni tó bá fẹ́ kírun tí ah. ò bá gbádùn báwo ló ṣe fẹ́ kírun. ẹ̀sìn Islam ló le jù àlàáfíà ló ṣe sí àtòwò àtàsìkì òní jímọ̀ hmm. kéèyàn wọ aṣọ tó wọ̀ náà látàárọ̀ lọ́wọ́ láti jẹta náà ní pípọ́ lọ jímọ̀ ojú òní mẹ́tì. ojú ti. kẹwàá mi kọ́ ṣọ́ọ̀ṣì jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ní àwọn ìdámẹ́wàá ọmọ nǹkan ṣọ́ọ̀ṣì ní ọmọ nǹkan lẹ̀ bí mo mọ̀ rẹ̀ bá kú tọ̀ bá sẹ́ wọ́n ò ní wàá sọ rẹ. wọ́n tutù èmi lọ wọ́n san gbogbo owó tó jẹ kó tó ṣèṣì dágbére fún ọmọ rẹ. Hmm. kàkà yìí rere gan owó ni kàkà yìí burúkú gan owó ni. èmi èmi ọgbà jí kẹ́kọ̀ọ́ bọ́ọ̀ bọ̀dọ̀ yẹ̀ bóde bọ́ọ̀ bẹ̀rẹ̀ ẹ̀pẹ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ̀sì bàbọ̀ ọ̀dọ̀ tó pàdé mi pọ̀ ọ̀lẹ́pàdé mi ó ṣe hmm. owó ni mo fi pa. Hmm. èmi lọ bẹ́ẹ̀ kọ́ kọ́ sì dábọ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ fẹ́ẹ̀sì gbà bá kọ̀rọ̀kọ̀rọ̀ bọ́ọ̀ ariwo ní ọ̀pọ̀ tó náà kọ́ ni pé àwọn nǹkan tí a fi lè ṣe prevention nu hmm. ọ̀sẹ̀ tí mo wá sọ́lẹ̀ náà bàbá àdàbà dáyàn láàmú náà a máa fi ṣẹ̀rọ rẹ̀ náà a máa fi ṣẹ̀rọ rẹ̀ náà hmm. ṣé wàá rí alátakò tí mò ń sọ ká sun gbẹ́rẹ́ sí ẹ̀yìn ọwọ́ mo sọ fún àwọn èèyàn wa mo lọ́nà méjìlá ń gbà lò ọ̀nà kó o kù ẹnu ọ̀nà ló ti lọ ẹnu ọ̀nà lè yóò ti lọ ọ̀sìn gbẹ́rẹ́ sí orí ìdodo. orí ìdodo kọ ní odò abẹ́ báyìí. odò abẹ́. ìwọ tó ń lé dọ́dọ̀ ìyàwó tó dọ́dọ̀ ìyàwó orí ọ̀dọ̀ ìyá nídé. Hmm. nǹkan ti dé bẹ́ẹ̀ ni. Hmm. tàbí orí ṣe ń ta orí léṣe. nǹkan ti wrong. sanwó hmm. oògùn rẹ nu. ẹ̀rọ tẹ̀sọ̀ ni àbàbà wa ń pè. ẹ̀rọ tẹ̀sọ̀. tàbí kí wọ́n mọ̀ fi tẹ̀sọ̀ sára ìyàwó rẹ fún ọ. wọ́n tó ti ṣe mistake báyàwó rẹ̀ ṣe nígbà tí ń ṣe kóṣù lọ́wọ́ a máa di tẹ̀sọ̀ o a máa di tẹ́sọ̀. kéèyàn ní rí kankan sí mọ́ àrùn ti bọ́ sí yàn lára ẹ̀rọ rẹ̀ ní tí ó lè tó ṣiṣẹ́ fún kéèyàn mọ́ kàrùn lára obìnrin. obìnrin. Hmm. ògùn ọ̀rọ̀ kan náà ni àmọ́ ẹnu ọ̀nà lè ó ti lọ ẹnu ọ̀nà lẹ́ẹ̀tì sìn tí a bá mi ti máa ń ṣe nù. Mm. pé ó tún ṣiṣẹ́ fún mọ́gùn náà. ó ṣiṣẹ́ fún mọ́gùn náà. Mm. mọ́gùn kì í ṣe lára obìnrin nìkan lèèyàn ti máa ń kó. kì í obìnrin kan lèèyàn. wọ́n mọ̀ sí mọ́gùn sára mọ́tò fún yàn. wọ́n máa fi sára mọ́tò. àwọn sára bàtà fún yàn. wọ́n máa fi sórí àga. wọ́n máa fi sórí àga. àwọn ẹlẹ́ aṣọ tó bá sáà Ah, kí la ah. fẹ́ ṣe ní ayé gan káyé. bí èèyàn bá ti gbọ́n tó ní ó gbádùn Ọlọ́run bá sí. bí èèyàn bá ṣe gbọ́n tó. kò sì gbọ́n mọ́lẹ́ gbádùn Ọlọ́run rẹ sí bẹ́ẹ̀ ni. ẹ̀dọ̀ ah, pẹ̀tà pressure. Ọlọ́run tó sọ pé ọwọ́ ọ̀la àṣìṣe là kì ọgbọ ọgbọ ọlọ́gbàrá ni mo ṣe lágbára tó mọ̀ pé kò mùtúmọ̀ rẹ. Hmm. ọwọ́ ọ̀la àṣìṣe là kì ọwọ́ ọ̀la àṣìṣe là kì bọ́ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ lọ́tọ́ sẹ́yìn pé bọ́ọ̀rọ̀ bá ka Ọlọ́run látọ̀ fẹ́ ọfẹ́ báwo ní báwo yẹn sọ̀rọ̀ kùránì hmm. bẹ́ẹ̀ pé ọyọ fẹ́ ti gbọ́n ọwọ́ ni wọ́n bá sọ̀rọ̀ títí àníwọ̀ wọ́ọ̀lá sísọ làákì èmi ni ọba alágbára fa ọba bíyì tó hmm. o sùúrù mi bá alahakim hmm. ọ̀sẹ̀gbọ́jọ̀gbọ́n ni mi o hmm. o ma lọ gọra ẹ o ma gọ o ẹ ti mo ma gọra ẹ lọ́lọ́run wíwọ ẹyẹ o èmi ò bá òun gọ̀sọ̀ rẹ ọlọ́run ìbọn ọlọ́run fẹ́ràn òmùgọ̀ ọ̀fẹ́ ká gbọ́n o jákin be brave ọjọ́ nǹkan sọ́nù kùránì pé yìí líkí mọ́lùmọ́ yàṣá o mo máa ń fún ẹni tó bá wù mí ní ìmàmà lò àmọ́ àmọ́ yìí tí líkí mọ́ àkọ́dé ti ayọ́rẹ́ kẹfẹ́ Hmm. ẹni tí n bá ilé fún ní ìmọ̀ àmàlò lúbùlúbù ọpọlọ báyìí. bẹ́ẹ̀ ni sà. àkọ́dé wò tí yá kàyíra kẹsì rà kọ́ ọmọ pé mo fún ẹni yẹn ní oore ayé àtọ̀run oore tí ò lè jẹ tán ajẹ́njẹ́ tó oore ní jẹ́ kàyíra kẹsì rà ọ̀pọ̀lọpọ̀ oore. ọ̀pọ̀lọpọ̀ oore. bẹ́ẹ̀ ni àmọ́ àmọ́ ayò tí ìlànà kan mẹ́. àfàwọn ọjọ́ kan ni mo máa fún. Hmm àwọn ìjọ kan. àwọn àwọn àwọn tó ní lúbù. Hmm. àwọn wo ni. àwọn tó ní ìmọ̀ jìnlẹ̀ nínú ọpọlọ aráàsì wúnà fèlè ilimi àwọn tó kún lórí nínú mọ̀ tí wọ́n mọ kókò nu ọlọ́run pé ọlọ́run náà lọ sápamọ́ sára ewé ọlọ́run náà sápamọ́ sára egbò ọlọ́run náà sápamọ́ sára abẹ́rẹ́ ègbò ọlọ́run náà lọ sápamọ́ sára tábúlẹ̀tì ọlọ́run náà sápamọ́ sára hmm. eh, odò ọ̀ṣun hmm. ọlọ́run náà sápamọ́ sára òkè ìbàdàn òkè kẹ́ ò lè dókè ilẹ̀ kan olè jẹ́lẹ̀ ọlọ́run sọ pamọ́ sára ìpẹ́lẹ̀ òun sọ pamọ́ sára òkúta tí fi múná hmm. àwọn tó dá ọlọ́run mọ̀ débẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ ẹ gbádùn mi jẹ. ó gbádùn ìlànà ìdọ́kítà. ìlà húnúlà àlùbà ọ̀sẹ̀ tó lè jẹ́ tí mo sọ àfọwọ́n tó gbé tó gbé lùbù lọ́pọlọ tó ní làákàyè tí mo gbọ́ fún ara mi látàfin mi wá. Hmm. ẹ gbádùn mi dáadáa. gbádùn yín so ìta sọ yìí ní méjì lọ Yorùbá yìí Mm-hmm. àwọn òyìnbó pè ní technology. technology yorùbá. Hmm. ìní jẹ́ lúgbù. lúgbù. Hmm. Hmm. àwọn bàbá wa tó bá fẹ́ kọ́ra wọn lóògùn nílẹ̀ yorùbá wọ́n sọ fúnra ẹja kọ́ra wa ẹja yára wa lọ́gbọ́n. lọ́gbọ́n yorùbá. ẹ̀lọ́ ẹ̀mú yé báyìí ẹ máa wọ ọkì ẹgbọ́n mọ́ ìpè rẹ̀ ẹ ṣe báyìí ẹ̀mú ewé awọ ẹgbọ́n mọ́ ìkígbẹ́ ní ọmọ jẹ́. ọgbọ́n ni ọgbọ́n ẹnu yorùbá lóògùn tọ́lọ́ ń fún àwọn Ọlọ́run ló yọ̀ǹda rẹ̀ fún wọn olóògùn hmm. olùjà bọ́kọ́ lọ́mọ́ mọ̀ sí i aláǹtakùn yìí ẹ̀wẹ̀ hmm. ẹjẹ̀ ń sọ kí n tó tún wá sọ eh, tá a fi san gbèsè ńlá kan táyè bá wà aláǹtakùn yìí ẹ̀wẹ̀ aláǹtakùn tó ń fojú dín okùn tó ti ta tí wọ́n mọ̀ sọ pé yẹn ń fojú kó eh, ó wà nù ilé ẹ̀mọ́ ìgbọ́n dànù ìwọ́tọ̀ bá rí sàjọ́ tó bá pọ̀ ara wa ń pè ní okùn ẹlẹ́nà okùn ẹlẹ́mẹ̀ okùn tí aláǹtakùn ta òwú tí aláǹtakùn ta tó pọ̀ ẹ ìwọ kò sójú ọlọ́kọ lọ ọba mi ibà rẹ o tó o bá ṣe oògùn tí ọba jẹ ìwọ pè mí kọ sọ pé tọ owó tí ẹ máa dákọ bàbá rẹ gbogbo gbà bàbá rẹ ohun ẹgbẹ̀jú hmm. nǹkan ọmọ ogun fẹ́ràn òun wọ́gùn tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ogun bàbá mi mọ̀ ń sọ hmm. <laughs> ah, bàbá mi ibà rẹ ìbọn lọ́rùn bènìyàn ìtọ́láyé ìbáyín o ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ìbáyín o ẹ wàá lọ ẹ lo àlùbọ́sà eléwé mọ́ hmm. tẹ bá ti lo àlùbọ́sà eléwé mọ́ atájọsì atawẹ́rẹ́ ẹ lọ kókóná gbígbẹ ní o mhm. atájọsì ẹ lọ kókóná ẹ wá wọn síbi kan ẹ wọn sí. Hmm. Hmm. ẹ wá da nǹkan tí mo dákọ yìí yàká ojú ná atapupa wẹ́rẹ́ àlùbọ́sà eléwé ah. ẹ wá dà sínú ike tọwọ́ bá wọ̀ tàbí agolo ní àbígò tọwọ́ bá wọ̀ ẹ wá da ògèrè epo pupa sí. ògèrè epo pupa. Hmm. oògùn àrùn ọkàn. oògùn àrùn ọkàn. bàbá mi tó ń pè ní ẹ̀jù wọn tó ń pè ní òyì pàkọ́ kéèyàn búra ẹ̀ kọ́kàn lọ gbẹ́rẹ́rẹ́ ọ dákú lọ́nà gbẹ́nà kì í ṣe wárápá o ẹ̀yìn ló sì mú lọlẹ̀ àbí kọ́ ní eh, heart failure lẹ́ẹ̀kan náà oògùn rẹ̀ nu tàbí ẹni tó yìí bá máa kọ́ tí gbogbo ìyí ló lò tí wọ́n bá ti lè fi karo kí nìyẹn tó bá la lónìí tó la láàárọ̀ tó la lọ́sàn níjọ́ kejì náà lòyìn òtún ní kọ́mọ́. ọjọ́ kejì lòyìn òní kọ́mọ́. mo ṣe dé irọ́ ni ní ẹ̀bá ṣe bẹ́ẹ̀ ló kù n ò lè ní ògbó tó bá ṣe pé tó ní àrùn ọkàn ní síbi ọmọdé kékeré ní ọmọ mu láàárọ̀ ló hmm. sì mọ̀ mu lálẹ́ hmm. ẹ̀yàn kan lù púpúpú ẹ̀yàn kìíní kan ṣe bẹ́ẹ̀ àmì púpúpú ẹ̀yàn kìíní kan ṣe òyì o. kò ní ata àtàlùbọ́sà ló kù iná ènìyàn wà dáa kìíní sí àmọ́ bòbó tó yọ̀ sí díẹ̀ tó bá wúyàn tàbí yọ̀ hmm. tó bá wúyàn tó bá wúyàn yẹn kìí ṣe dandan. Hmm. tọ́ ẹ̀yin èèyàn mi níbi aláǹtakùn ṣe wá rí bí ẹ bá tó fẹ́ fi ṣe rere fún yàn hmm. òun ní ìtakùtà aláǹtakùn tàwù tiẹ̀ tí fi wá oúnjẹ tọ́lá ìtakùntà oúnjẹ tí fi wá oúnjẹ bí mo fọkùn orí sí bí ti fọkùn orí sí kórí ọjọ́ tèmi mẹ́ aláǹtakùntà yẹn fara kó náà ni o hmm. ẹ gbádùn mi tó. wọ́n gbádùn yín bàbá. orí alábàáhùn. orí alábàáhùn. àkúrò aláǹtakùn hmm. àti okùn rẹ̀ kíní ìwé aláǹtakùn bẹ́ẹ̀ni sà á fi sí ewé ìsìn kíní mi nì bẹ́ẹ̀ni sà ewé abẹ́rò dẹ́fẹ̀ bẹ́ẹ̀ni sà lọ́ba tán. Hmm. ìkókò kan bẹ́tẹ́ pé àbáyé abúlé fẹ́ máa ní abẹ́rẹ́ olóko kéékèèké báyìí lára hmm. náà ní abẹ́rẹ́ báyìí tí wọ́n máa ń bà láṣọ yẹn báyìí wọ́n ń tà lódà àwọn ilé wọn máa ń tà hmm. lábàgùn mọ́ṣẹ́ ẹ̀ bá dùn mi tó abẹ́rẹ́ òde fẹ́ ọmọ èrò tí fi bẹ́rẹ̀ òde fẹ́ ẹ̀ gbádùn mi tó olówó akásímọ́sọ náà nú o òun náà máa ń ní abẹ́rẹ́ bíbí ní báyìí ewé abẹ́rẹ́ òde fẹ́ ewé ah, ewé sèkémẹ́nì afàìmọ́ni akónimára ewé mẹ́ta fọ́já náà nù ewé sẹ̀kímìnì ewé abẹ́rẹ́ òdòfẹ́ tí ẹgbẹ́ mi àti ewé akẹ́sìmáṣọ hmm. abẹ́rẹ́ òdòfẹ́ ọmọ ọmọ èrò tí fi bẹ́rẹ́ òdòfẹ́ akẹ́sìmáṣọ ọmọ aláṣọ tí fi bá aláṣọ ọrẹ́lé hmm. ewé ọlọ́sẹ̀ kìíní nìyẹn ní àfàìmọ́ ni kò ní mọ́ra gbogbo ẹni tí mo mọ̀ tí mọ̀ kọ́ máa forí kó mi mọ́ra ìtakùtà láǹtakùn dàwù tiẹ̀ ti fi bọ́ sí hmm. dandan ti fi mú oúnjẹ wálé lábàgọmọsẹ inú fìtílà àlòkù ni bàbá mi máa kọsẹ̀ rẹ̀ sí ìyẹn máa fi wẹ̀ nínú fìtí yóò máa fi wẹ̀ ọ̀nà tásìrí yóò bá bò tí ó dà san gbèsè kò níye hmm. ọ̀nà tásìrí yóò bá bò tí ó fi san gbèsè kò níye àwúre ìsangbèsè lẹ́yìn nígbà tó bá ti ní okùn gbèsè tó ti tó ti wẹ̀ dànù tán tó ṣe rí gbèsè san hmm. ilé yìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tá ń pè ní ewé pápá san ewé pápá san bá mi san gbèsè ọrùn mi wọ́n ń pe kinní kan ní èèsàn ìpùọ́ mm-hmm. tí wọ́n bá pa ìpùọ́ tán kinní kinní kíní kíní ẹsẹ yìí ẹjẹ máa ń ẹsẹ làwọn ń pèlú gbọmọsọ kódà àwọn alágbẹ̀dẹ mi máa sọ mẹsẹ máa fi ń fi ń wọ́n wẹrù ẹsàn eré pápá sàn. a wà mú aláǹtakùn. bẹ́ẹ̀ni sà ẹ̀yìn apọ́kùnrin la fẹ́ ṣe fún aláǹtakùn mẹ́sàn-án ni. aláǹtakùn mẹ́sàn-án. òkú rẹ ní o tó ti kú tó ti rọ̀ tó bá jẹ́ pé obìnrin bá ní aláǹtakùn méje. sẹ́yìn hmm. tí ń bọ́ mo ṣe kàálẹ̀ o. ọdún bàbá. tọ́ tábà fẹ́ ṣe omi àgbọn la pò. omi àgbọn la máa pò. omi àgbọn la pò. ẹ máa gbọ́ ẹjọ́ tó kà ewé pápá san náà ní jẹ́wé á san. a wà mú. Ah, àkúrọ̀ láǹtakùn àfìsì èsè ìpùrọ̀ tápẹ́ èsè ìpùrọ̀ àwọn àbálẹ̀ àmọ́ sun epo èsè tí sun ní bẹ táfi mọ́ sí èédú tàbá rí èsè ìyàkùnrin labarí ká sun ná àbí ká jó iná jó fùfú bá ká dànù ná láwọ̀ ayọ̀ jáde ṣé ẹ ti gbọ́ mọ́sẹ̀ kálẹ̀ ń. bọ́yì bàbá. ń bọ oògùn bọ̀fà. Hmm. ẹ máa share program ẹ máa share ẹ. ń di oògùn bọ̀. ń di oògùn bọ̀. bá a bá ti wá mú eré pápá ta mẹ́sẹ̀ pọ̀ ta gómọ́ra wọn aláǹtakùn tí ọba kú tó ti rọ̀ tó ti rọ̀ àmú mẹ́sàn-án fọkùnrin àmọ́ hmm. mú méje fóbìnrin hmm. ó dìbí tá a ti ṣoògùn hmm. omi àgbọn òun àfipò omi àgbọn la fi máa pò tá a bá lọ ta ọṣẹ láàpò mọ́ ọṣẹ òun láàpò mọ́ tọ́ tá a bá wá tán lílo rẹ̀ ló kù tó bá ṣe pẹ́ni tó ní ṣọ́ọ̀pù ni bẹ́ẹ̀ ni sà torí ó tó ṣiṣẹ́ fẹ́ ni wọ́n bá da oògùn lẹ̀ fún hmm. iṣẹ́ tí ń ṣe pọ̀ wọ́n da oògùn lẹ̀ fún ṣọ́ọ̀bù ẹ̀ pé kọjá wàá rí ṣe mọ́ kọjá mọ́ fi yá. kí a ní ọ̀sán gbèsè tán yìí hmm. ṣe ìgbádùn mi dáadáa ìgbádùn yìí bàbá hmm. a máa fi sínú omi tá a fi wọ́n gbogbo ṣọ́ọ̀pù a máa fi wẹ̀ a máa fi fọwọ́ ọ̀sẹ̀ tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni rẹ̀ o ni mo fẹ́ mẹ́nu bà o fẹ́ ni ọba lè ṣe o. ní ńlá rẹ̀ lẹ fẹ́ sọ yìí o. ní ńlá rẹ̀ tọpẹ́ sẹ́ tiẹ̀ pọ̀. Hmm. ó ní orí ọká. ó ní orí ọká. ó ní orí èrè. ó ní orí èrè. kìí ṣe èrè o èrè èrè èrè ní ejò ńlá ejò ńlá orí rẹ̀ hmm. èyí tó bá ti ń dẹ̀ran pa ló dáa. tó bá ti ń dẹ̀ran pa. òun ló hmm ó sì ní orí ọ̀ka ní orí ọ̀ka rẹ̀ náà kọ́ mọ̀ jẹ́ orí ọ̀ka kékeré. kò jẹ́ ní ńlá kò jẹ́ ní ńlá tó láṣẹ lẹ́nu. bá a ṣe wá ṣeré. Hmm. máa gbọ́ o máa gbọ́ o. tá a bá ti kó orí ọ̀ka hùn. bẹ́ẹ̀ ni sà. orí èrè. máa ṣe àná. a kò sínú agbada. Mm-hmm. a wà mú ẹyin ẹyin pẹ́pẹ́yẹ. ẹyin pẹ́pẹ́yẹ. ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta. bẹ́ẹ̀ ẹyin pẹ́pẹ́yẹ a lè fi bí bí èso ká fi lú. ká fi lú. torí tá a bá lú yóò ta pàwó lè ba gbogbo dáhùn yẹjọ́ fọ́n dànù ẹ lu ẹ kọ̀kọ́ fi mú kókò fún bí ọ̀nà méjì sódà tí bá ti ń jókòó nílé ìtapà kọ́ bá nǹkan tó wọ́n bá fún yẹn ní nǹkan kó o ṣàlàyé ẹ̀ fún délẹ̀ ẹlòmíì ṣe ń ṣègùn àfáà ní ọ̀fẹ́ ṣe kí ọmọ ń pa rẹ̀ tó o bá ń dún ẹyin bẹ́sẹ̀ yín adìẹ náà tó o bá lu bí ìtọ́wọ́ tábà yọ ọba gbogbo kí nígbà ìṣẹ́ni ó jò dánù tó fọdánù hmm. a wà lu ẹyin pẹ́pẹ́yẹ o hmm. a wà kó sí a tó mẹ́ta sí a wà lọ wa kóró òwú kóró òwú ẹni kóró òwú bọ̀kúrò wa kẹsẹ̀ ló dáa jù á wà kó bo kínní níta gbàdàgbà ìgbẹ́jọ nǹkan ká ní ìsìn bá ti fẹ́ sí nìsín àti forí ọká sí àti forí èrè sí àwa fi ẹyin ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta sí a sì ti lu ẹyin pẹ́pẹ́yẹ hùn sí àti bẹ́ẹ̀ mi yíra hùn láwàá mú kóró òwú kóró òwú àwa kó bò tí ò ní hàn làkẹsẹ̀ ló dáa jù tábàárù wa kẹsẹ̀ alẹ́ kóró òwú gidi náà àwa kó sí àwa jò àmọ́ hmm. fojú atari kan sí. Hmm ṣé ẹ gbọ́ mi yé à ń gbọ́ bàbá a fi lé lórí àbájọ tá a bá jó oògùn yìí tán ẹ dá oògùn bó ṣe bulẹ̀ kọ́ pọ̀ tó ẹ dá oògùn yìí sí mẹ́sàn-án fọkùnrin. a dà sí mẹ́sàn-án fọkùnrin. wọ́n á pé bẹ̀rẹ̀ báyìí a dà sí méje fún bó ti bulẹ̀ kó bulẹ̀ kọ́. wọ́n á pé bẹ̀rẹ̀ a dà sí méje. fún tí ọba ti jí láàárọ̀ kùtùkùtù tó tó jẹun mílíkì ni ó fi lò. mílíkì ni ó fi lò. bẹ́ẹ̀ni pẹ̀lú àdúrà hmm. kí Ọlọ́run ṣe bàsílẹ̀ tó sọ gbèsè ó yẹ Ọlọ́run ó yẹ lọdà rẹ torí hmm. bí gbèsè ṣe máa dé tẹ ẹ bá fẹ́ jẹ gbèsè tẹ ẹ bá fẹ́ jẹ gbèsè ten million torí bí sẹ́yìn bá ṣe tó ní oṣù jẹ gbèsè mọ́ gbogbo hmm. òwò rẹ bá ṣe tó ní gbèsè ló ṣe pọ̀ ẹni jẹ́ pé owó tó ní jẹ́ one hundred thousand náà ni kò lè jẹ gbèsè ju two million lọ ah, ju hundred thousand náà lọ ṣùgbọ́n fífi ten million ṣiṣẹ́ tó lè jẹ gbèsè lè gbèsè twenty million hmm. yóò tó máa yí mọ́ kò wá sẹ́ni tó lè sọ pé òun ṣe pé òun fi kọ́lé tó òun fi bẹ́ẹ̀ náà ni òsè ń gbèsè ẹni bí lóògùn òdì gbèsè tó dé lórí ṣàlàyé nígbèsè ọba lọ náà ọlọ́ba lóhùn dé ọlọ́run ló ṣe Hmm. ọlọ́run wọlé agbára tí fi ń sọ ayé àtọ̀run hmm. tí ẹnìyàn kan mọ̀ hmm. bọ́ọ̀lù ó ṣe bá kálukú jẹ gbèsè sẹ́gbèsè rẹ̀ àtọ́jú gbèsè báǹkì ni ẹni ọyọ cooperative ni ẹni ọyáwó láàrin ara wọn síra wọn lọ lódùmọ̀rì ẹni ọgbẹ́jà àwọn ọlọ́wọ́ bá san gbogbo gbèsè rẹ̀ ẹni tọ́nà rẹ̀ dà òní tó fi jẹ gbèsè ọlọ́wọ́ bá tó padà torí tí da ọ̀rọ̀ èèyàn rú pọ̀ tí ó fi jẹ gbèsè. ohun tó ń da ọ̀rọ̀ ọ̀nà èèyàn rú pọ̀. ẹlòmíì ìyàwó kan tí ọ̀bá kádàrà rẹ̀ mú lọ́lọ́ fẹ́ gbèsè bá wọlé iléeṣẹ́ bá jóná gbogbo ẹ̀ bá dàrú ìyàwó mi wà tó jẹ́ pé ó lọ fẹ́ ọkùnrin tí ò bá yẹn máa rẹ mú ní ẹlòmíì sì jẹ ìwọ̀ ìdílé wọn ẹlòmíì jẹ ìwọ̀ àyànmọ́ rẹ̀ ṣùgbọ́n mo fi ní kẹ́ńgbà tó lómi ní ayé dá yàrá ìwẹ̀ jí ṣe ẹnìkan ṣe ọba ẹlòmíì olóhùn ṣe kọ̀ bá mú kí èsè wọ̀ hmm. tí ń ṣe ọkọ̀ mọ̀. kọ́dẹ̀ kí báwo ni wọ́n náà ṣe ṣe èèyàn ni. ṣé kìí ṣe ewé ewé tán ní kọ́lù kọ́ lọ lọ lò ó yà pé ewé kìíní kan lọ lọ wá lọ lo ewé mi. ẹyẹ ló mi àpè mí yóò ní ẹ òun ò dẹ ewé yẹn mọ̀ máa ní ṣé káwá mo bá ni ah. yóò wá ní ẹ màá là ah. ẹ èdè òye ni wọn fà kí gbogbo mi ń mi hmm. pé yà wí tó jáde kí tọmọ àwa náà ó lè máa wá ẹ máa rí agbọ́ àwa náà ó lè máa sọ Olódùmarè ó wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tínú yín dùn hmm. ẹ ní ríra yín ní àríbanújẹ́ lágbára Ọlọ́run ẹ ní rí ọmọ yín lárí kò sí iṣẹ́ yóò ní di àwòbanújẹ́ fún yín yóò ṣe sọ yóò ṣẹmọ yín lára gbogbo ẹ̀yin tẹ̀ ń rí wa náà tínú yín ó dùn hmm. àfọkọ Ọlọ́run bẹ̀ Hmm. ọlọ́wọ́ bá wa tó yín àdúrà láti fẹ́ yín náà àkókò ọlọ́run bẹ̀yìn ọlọ́wọ́ bá wa tó yín ibi àkù sí lẹ́bẹ̀ yín ọlọ́run tó wá sí ńbẹ̀ ọlọ́ agbára tọ́lọ́run fi ń jọlọ́run agbára tọ́lọ́run fi ń sayé hmm. agbára tọ́lọ́run fi ń ṣe ètò fi ń sọ̀run hmm. ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o kí yín o ní kíkí ọlá àti ọlà ipe àlàáfíà ọlọ́run ìbùkún ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run àjẹ ìjẹtàn rẹ̀ ọmọ bá pẹ̀lú ọmọ bá pẹ̀lú gbogbo wa kó sì mọ̀ bá wa láti sin lọ àti títí láéláé àmín Ah. àmín lórúkọ olúwa orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ìgbèjì ọmọ yín lógbómọ̀ṣọ́ mo kí yín pé ó dìgbà kan náà o fáfà ní àlàyé tá a fẹ́ ṣe lórí ètò wa tá à ń ṣe mo ń ṣe ètò yìí ní ètò mo fi dágbére fún ẹ̀yin olólùfẹ́ mi pé mo ń lọ sí France ah, kò dá yín bí ẹni tó bá fẹ́ wá rí mi bàbá ń bẹ ní bàbá ń bẹ lájò náà ni tẹ́ bá wá sógun mọ̀sán ẹ̀ bà mí bẹ́ẹ̀ sì wá sí France ẹ̀ bà mí àwọn èèyàn ní Yorùbá yẹn yìí torí bàbá bàbá mi tó bá jáde ọdẹ tẹ ọ̀nà mẹ́rìndínlógún lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ gbogbo ọ̀nà mẹ́rìndínlógún lẹ́tì máa bá wọn. lẹ́tì máa bá wọn. tó bá wọn s'Ògbómọ̀ṣọ́ wàá bá bàbá mi tó délu France. ẹ pákéjì tá à ń ṣe lọ́wọ́ ti promo tá à ń ṣe lọ́wọ́ ìwọ tó o bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run ó ṣe ìyanu ayọ̀ fún ọ ọ̀kan lára àwọn ṣẹ́ tá à ń sọ ìtọ́ lágbára yóò wà nú ẹ̀. ẹ bá fi hàn wọ́n. ó ní one stone làwàfín olómi wà nbẹ làwàfín ah, ní pálíní ọ̀nà wà nbẹ tọjọ ti jẹ jẹdi àlùjọ gbọngàn bẹnbẹ àtẹkẹlẹ gbọngbọngbọn oògùn tó ṣúgà bẹnbẹ tó fi ní ní wọ́n tó tì ní tẹ̀jọ́ dúdú mẹ́rin tó fi ní ní wọ́n tó tì ní àní sàárẹ̀ oògùn ti bàrẹ̀ gbogbo bàyẹ̀wù gbáàsì jaundice fífa ní malaria fífa ní yellow fífa ní ọlọ́run rẹ̀ wá pẹ̀lú wa o ó sì Ah, tó bá fẹ́ rí mi mo wà lógbòmọ̀ṣọ́ ah, tó bá ti lógbòmọ̀ṣọ́ wọ kàdálọ́kadà kan dúkọ́ sọ fún oníkẹ̀kẹ́ pẹ́ lọ sọ́dọ̀ alhaji suleiman ẹgbẹ̀jì gbogbo lógbòmọ̀ṣọ́ wọ́n lè di ilé dọ́dọ̀ ṣùgbọ́n mo wà lọ́jọ́ àlàmísì tàbí ọjọ́ jímọ̀ látàgọ́ mẹ́sàn-án àárọ̀ àgọ́ méjì ọ̀sán láǹgbà àlejò ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ pè sí ní oh, oh, oh eight oh three three five three three five eight zero eight zero double six double six four four oh eight oh, oh eight oh three three five three three five eight zero eight zero double six double six four four ó dìgbà kan náà. ẹ wo ó tún dìgbà míì ó di ọjọ́ rẹ̀ bógo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ bàbá bàbá mi pàdé nílùú faransé bonjú madam bonjú faransé. <laughs> Ah, ẹ gbọ́ bá ṣe o. ẹ ah, ah. ṣe ẹ ti bonjú bonjú. bonjú àrífẹ́ rárá o kì í bonjú àrífẹ́ ẹ̀ka ẹ̀kú ẹ̀kú rìn ẹ̀ka bonjú. ẹ̀ ẹ̀ bonjú. ẹ̀ ẹ̀ pé àrífẹ́ àwọn ni. Harvey Harvey rice Harvey. tẹ́gbàdọ̀ sẹ́tùjì àṣẹkẹ́. àgọ̀gá àṣẹkẹ́ ń fa Paris là ń lọ àwọn òyìnbó tó kọjá láti France ti Abidjan ibẹ̀ là ń lọ. ẹ̀ẹ́dkọ́tà wọn là ń lọ pípẹ́ àwa Nàìjíríà wà l'Àbújá. wa ń kọ́ bẹ́ẹ̀ kọ́ lórí káwa Nàìjíríà ń sìn káwa lọ sọ́dọ̀ àwọn òyìnbó tó kọjá láìsí wa àwọn ìbò bìrìtìkó eh, eh, bó ti jẹ́ nù ọ̀dọ̀ ọ̀dọ̀ kóyìn ni àwọn wa ti gba òmìnira tó ti yé yín báyìí nìsín ọ̀dọ̀ kóyìn làwọn bàbá ti gbòmí ìgbẹ́ ká wá sọ pé nìsín ọmọ nàìjíríà náà àwa lọ sí kóyìn nìsín níbi táwọn fàṣẹ ti gbòmìnira níbi táwọn fàṣẹ ti gbòmìnira nù ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. ẹ wo ó dìgbà míì ó dọjọ́ rẹ̀ ó